bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò radio and television tiwantiwa tó kalẹ̀ sí united kingdom the classy of african community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio rédíò lórí twitter instagram àti facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pe àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà o olórí nàìjíríà ibi tábà ń kó wà rè é wí fún wa lọ. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìdíkẹ́wà kúrò lórí ẹ̀rí wọnú. Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, mi ìbò là ń lọ. Muslim Nigeria, Olori Nigeria, ibi tẹ́ra kó wà we ẹ̀ẹ́wì fún wa lọ. Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, ìkòrà ń lọ. Òṣèlú Nàìjíríà. Nigeria is 1960, Boko independence. Bala Kominira. Ọdún mẹ́ta lẹ́yìn precisely nineteen sixty three. Wọ́n fún wa ní Republic Federal Republic of Nigeria. Gbogbo wa ń jọ àwa ọ̀yọ́ òbàdí náà lò wẹ́wọ́. Olórí Nàìjíríà, òṣèlú Nàìjíríà, ẹ sọ fún wa ní ìgbẹ̀yìn omi ìrìnàjò. Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, ìbò là ń lọ. Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà, ìdílé wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ibo ni wọ́n kó wa lọ ibo ni wọ́n kó wa rè ibo là ń lọ níbo la kọjú sí níbo là ń gbà lọ àti ẹ̀mọ̀ kò yẹ nìkan kan ọlọ́run olódùmarè nìkan ló yé ọlọ́run ọba nìkan náà ló mọ̀ ibi tá à ń lọ ibi tá à ń rè àti ibi tó ń kó wa lọ lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run ọba nìkan ló mọ̀ òun ló sì yé òun ni ṣẹlẹ̀ síkírà èdè barista náà ni wọ́n sọ ẹwọ ọdún tí wọ́n ti kọrin yìí tó sì jẹ́ wípé èsì tó ń jà rìnrìn ńlẹ̀ báyìí ọlọ́run olódùmarè nìkan náà ló lè gbà wá àmọ́ kí yín o nínú ilé yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá akínyìn pé ẹkú ọjọ́ méjì mẹ́ta ẹkú ọjọ́ gbọ̀rọ̀ bíi òwò aṣọ akínyìn kìnyìn o akínyìn tológun tológun akínyìn tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ akínyìn káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ̀ ti ń gbọ́ wá tẹ̀ ti ń wò wá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv níbẹ̀ náà la tún ti kalẹ̀ bàgẹ́ sórí ètò ètò yín ètò wa ètò ẹgbẹ́yẹ̀wò pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic pẹ̀lú ìyá mi lórí ètò olúkú mi ní bí àṣà àwọn <laughs> ìyá mi lọ́fàánù wọn bẹ̀ lórí ètò jẹ́ wọn àwọn náà ń bẹ́ bẹ́ o. <laughs> àtọ̀ a kí a kí gbogbo ilé o hmm. akọkùnrin akóbìnrin akọmọdé akágbà. gbogbo wọn la kí o. a gbogbo yín o pé àwa la lọ ní ìyá àjọ ìjọ àsìlá ń bọ̀ lọ ní ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ọ̀sẹ̀ tó ni o. kì í ṣe mímọ̀ ṣe wa o bí kò ṣe pàánù Ọlọ́run la rí gbà o hmm. ọ̀pọ̀lọpọ̀ ló dájọ́ tọ́jọ́ òkò tí ò tí ò tí ò lè jáde tó wá sọ pé ní mo ní mo mò ń bọ̀ mo sì tún dé tọ ọpẹ́ ni o àánú làwa rí gbà o Ọlọ́run ò ṣe o. Hmm. Hmm. ẹ kí gbogbo yín wípé ẹ káàbọ̀ sórí ètò fún tòní ètò yín ètò ẹgbẹ́yẹ̀wò náà ló tún lálẹ́ wù sórí afẹ́fẹ́ lónìí ó tún dé náírà àbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fi ìfẹ́tì ìgbọ̀nyín adúgbò lọ́wọ́ ọlọ́run ọba wa ọba òkè ọba ọba ilẹ̀ ọba tó dáhùn gbogbo tó sì mú gbogbo ọlọ́run ọba ọ̀tá ni arúgbó ọjọ́ mm. ọba tá a pèpèpè tá a lè pè tán ọba tá a yìn tá a lè yìn tán mm, ọba tá a kìkì tá a lè kì tán olórúkọ náà ló ń tẹ ọlọ́run ọba mi náà ní jẹ́ bẹ́ẹ̀ ọba lánàá lónìí àti títí ayé adúpẹ́ adúpẹ́ òkun pé àtẹ̀mí àtìyọ́ àti gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wà ń jẹjọ́ àtúntò wà lórí ètò yìí lónìí ọlọ́run ọba òun tí wọn ò jẹ́ wọ́n fẹ́ nìkan ọ̀kan ò jẹ́ wọ́n fi wọ́n gba pààrùn ọpẹ́ ní fọ́lọ́run wọ́n ṣàwátì àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ ní fọ́lọ́run a sì tún bá gbogbo yín náà láyọ̀ àtàlàfíà àdúpẹ́ fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nínú ilé àkìyìn gbogbo ẹ̀yin bàbá ìyá ọmọdé ilé ọkùnrin lóbìnrin ilé lọ́ba lọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sànmọ̀rí pátápátá náà làkí gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin ìmáàmù ẹ̀yin sheik àkìyìn pásítọ̀ ìmọ̀ evangelist prophet prophetess àti gbogbo yìí gbogbo ẹ̀yin ó ṣẹṣẹ ńlẹ̀ yorùbá torí pé ṣẹṣẹ làgbà àkọ ẹ̀yin náà ti sẹ́yìn akínyìn wípé ẹkù dédé wòyí gbogbo àwa táwa ń ṣètò náà níléeṣẹ́ rédíò ní tẹlifíṣàn ní akínyìn o alùyìn lọgọ ẹnu wípé tó. gbogbo àwọn tọrọtọrọ bẹ́ẹ̀ ni ọkù iṣẹ́ ìlú wọn lẹ́ni tó bá ń gbé tẹni ẹlẹ́ni tó fa ti ẹni tó tó fa ti ẹ̀dá ní ọlọ́run ní bá gbé tiẹ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ ló ṣe o. bọ́lá ṣe ń sọ̀rọ̀ yọ ọlọ́run ní san sálárì wa. Mm, bẹ́ẹ̀ ni o. ọlọ́run ní san sálárì eré sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run ní san san sálárì wa mm. akí gbogbo wa lùwá lọ́gùn ẹnu pé àkù iṣẹ́ ìlú. ẹ kọ́ sórí ètò fún tòní ètò ní ẹgbẹ́yẹ̀wò ẹgbẹ́yẹ̀wò lẹ́tọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ yín ìyá àbàdàn tí yóò fà náà ní bẹ lórí ètò ń bọ̀ náà. ó tó jìnnà ọdún kọjá sẹ́yìn. nàìjíríà ti tún jìyà àbá ẹ̀rí iṣẹ́ kò ti wáyé lógójì ọdún sẹ́yìn ní ìsìn Barrister. ó ti lé o ó ti lé lógójì ọdún sẹ́yìn o àti hmm. ẹ̀ lè wá kayé ọdún tó jẹ́ mọ́ báyìí kọ́lọ́wọ́ lẹ́yìn èkó ṣàánú wa ni fún àǹfààní ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ láǹfààní láti gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ máa gbọ́ wa ń bẹ̀ lórí túnú rédíò ẹ máa gbọ́ wa lórí túnú rédíò fún àǹfààní ẹ̀yìn tẹ̀ fẹ́ gbọ́ wa lórí rédíò ẹ lè dáńlódù túnú lórí áàpù yín kò bá jẹ́ play store àbí apple store ẹ bá ti dáńlódù ẹ̀ ẹ search ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa lórí rédíò wa kétékété lórí facebook ìbílẹ̀ rédíò tiwantiwa tv tó lórí facebook page wa ọ̀nà méjìlẹ̀ lè máa gbà wá wò wá lórí facebook lórí timeline wa àti lórí page wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa uk ẹ máa gbọ́ wa ń bẹ̀ ẹ fọ́lọ̀ wa lórí instagram lórí twitter ẹ subscribe sí youtube wa ìbílẹ̀ tv tiwantiwa fún àwọn ètò wa bóyá tá a ti ṣe lọ ní àbí ètò àṣẹṣẹ ń ṣe tẹ́lẹ̀ pé ẹ fẹ́ wò ẹ lọ síbẹ̀ ẹ rí àwọn ètò wa níbẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan ẹ wá ẹ̀kan fìdílé ẹ fìdílé nǹkan lórí ètò fún tòní kájọ ètò wa yìí bẹ́ẹ̀ bá ti wo orí fídíò ẹ ti rákọlé ohun tá a gbé wa lónìí ẹ ìyá mi lọ́fà ẹ wá bá ń ju àwọn ètò wa ta ọkà sí ààrẹ yìí náà rí pé gbogbo ẹ ẹ wò ó <laughs> ẹ wò ó àbí kọ́ ló ṣàánú wa o tọ́ mm. ẹ adúpẹ́ pàlọ́ àbọ̀ bẹ́ẹ̀ni àbọmọjẹ ah, àtún èyí tá a tún gbé yín wá ní ìsítẹ́ tó bá wa dá sítẹ́ tó bá wa gbé yẹ̀ wò torí a hmm. lè dá a nìkan ò lè dá gbọ́ a sì lè dá ṣe. bẹ́ẹ̀ni. bí kò ṣe pé kẹ́ ẹ mọ bá wa kẹ́ ẹ mọ bá wa ṣe kẹ́yìn náà mọ bá wa dá sí i hmm. kájọ kájọ kọ́ mọ lùpọ̀ kájọ rí bó ṣe ń lọ ká fi gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. bẹ́ẹ̀ni o. ẹ a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn DSS. àwọn DSS tán fẹ́ mú olóyè Sunday Igboho. ẹ bá ti ẹgbẹ́ kàkà kí ọba ń bo ní òtí fún ẹ dákun. àmọ́bi tó fẹ́ tì mọ́ àmọ́bi tó fẹ́ tì mọ́ o àmọ́ hmm. rí àṣírí níbi tó hmm. ti dá lọ́nà. àbí tí bàbá ìgbà wọn fẹ́ sọ́nà ní ká gbé Sunday Igboho wá pé ká àrẹ́sì rẹ̀ hmm. afẹ́kẹ́ ẹ bá wa dá sí i ǹjẹ́ àrẹ́sì yẹn tó yẹ. àbí òye àbí kí ló fẹ́ àrẹ́sì ẹ̀ fún. àbí gbogbo kó lè dáa tọ́lọ́yè Sunday Ìgbòho ń ṣe. Ah, eh, ẹ àwa ìyá àbàdà wa lè ní kó lè dáa ni bóyá kò tún dáa lọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ jẹ́ ká bá wa pè ká bá wa dá sí i. òótọ́ sì ni òótọ́ sì ni. Ah, ẹ pé ìlú gángan ni ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. bẹ́ẹ̀ ni òyà mi. Hmm. ṣé olóyè Sunday Ìgbòho só yẹ kán ni wọ́n fẹ́ gbé só yẹ kán dss náà fẹ́ gbé. Hmm ẹ bá wa ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jájọ fomijoro tọrọ ọ̀rọ̀. kí ni nǹkan pàtó tí wọ́n ṣe. tí kí ló ṣe táfi fẹ́ gbé ọ̀sẹ̀ wọlé ṣẹ̀. ṣé ti tàwọn fúlàní tí ẹ lé kúrò ní ìgangan ni àbí ti pé kí wọ́n tó ń jàjàgbẹ́ra wípé kí gbogbo fúlàní ó kù nílẹ̀ wa. nílẹ̀ wa. báwo ni ẹ lálàáfíà ṣé torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ gbé wọn ni àbí torí ìkíni torí pé ó ṣokùnkùn sáwa kò yé wa fún àbájáde ìṣẹ́ lọ́wọ́ mọ̀ tẹ́yìn náà rí gbọ́ bóyá ohun tó fà á tí wọ́n fi fẹ́ gbé wọn tó fi fẹ́ àrẹ́sì wọn láti bá wa hmm. tàn mọ́lẹ̀ sí i àti káwọn ọmọ nàìjíríà náà ó lè mọ̀ kí wọ́n lè gbọ́ pàtó hmm. nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní kí wọ́n àrẹ́sì e lóye Sunday Igboho. Hmm. ẹ̀ẹ̀kejì tún ni nípa food blockage tí wọ́n lọ tí wọ́n lọ tí wọ́n ní kọ́mọ́ gbóúnjẹ wá sí ilẹ̀ south west mọ́ ṣé tá a bá gbóúnjẹ wá ṣá a lè survive àbá a lè survive hmm. afẹ́kẹ́yìn yẹn bá wa dá sí pé oúnjẹ tán ní kọ́mọ́ gbé wá yẹn ẹ dẹ́kun tá a bá gbóúnjẹ yẹn wá mọ́ ṣó máa affect wa àbí kò lè affect wa. Hmm. ìjà tiẹ̀ láwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n lè wọ́n lè produce gbogbo oúnjẹ tá a mọ̀ jẹ yóò parí gbogbo wa ǹjẹ́ aláwọn tó jẹ́ ọmọ Yorùbá wa tí wọ́n jẹ́ àgbẹ̀ tó lè ṣiṣẹ́ takuntakun tó fi jẹ́ wípé àti ẹ̀ ní lálàṣe oúnjẹ kankan débi tó wá àti ẹ̀ mọ̀ páwọn àwọn awúsọ òṣogbo oúnjẹ wa mọ́ hmm. bẹ́ẹ̀ ni àbí ká sọ wípé kí wọ́n fi wọ́n lẹ̀ ká mọ rọra mọ yí mọ bá ṣe ti ń ba bọ̀ láti ẹ̀yìn wá tó jẹ́ pé hmm. ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti ń káta ni wọ́n ti ń kálùbọ́sà ni wọ́n kó rodo kó gbogbo ẹ̀ wá bẹ́ẹ̀ni ṣé kára fara kára fara dà ká fara mọ́ pé kí wọ́n ká ká bá a lọ bẹ́ẹ̀. Hmm. Hmm. àbára gan fúnra wa kájú ẹ̀ láti jẹ́ wípé iṣẹ́ àgbẹ̀ yìí àwa fúnra gan lè ṣe ẹran náà tí wọ́n ní wọ́n máa kó lọ wọ́n ní kán máa kó màálù wọn lọ tó bá tẹ̀ wá wọ́n ṣe wá ní kí wọ́n kó màálùú wọn lọ yìí ǹjẹ́ àwa fúnra wa gan ṣé yóò yọ fún wa ni ìyá ọ̀fà hmm. tó bá ní kí wọ́n kó màálùú wọn lọ ṣé yóò yọ fún wa ni. ẹ bá wà náà lọ́wọ́ a lè rí nǹkan míì jẹ mọ́ ni. àwa náà ṣàláwọ́ oríṣiríṣi ẹran tiwa náà táwa náà ń sìn ibẹ̀ náà láti láwọn eh, aláwọn ewúrẹ́ a alágùntàn aládìẹ anítòlótòló gbogbo aná la lè sìn. a sì ní mèsòrò táwọn míì ń pè hmm. lálàkẹ́. bẹ́ẹ̀ni. ìjẹ́rú àwọn ilé náà tá a bá fààyè lẹ̀ fáwọn dúdú wa àwọn ọmọ Yorùbá wa táwọn náà ń ṣerú nǹkan báyìí. báwọn náà ò lè ṣe ni. ṣé àwọn náà ò lè ṣe àbí ṣerú àwọn ẹran wọn ò tó wa láti sọ pé káwa náà jẹ báwọn Fúlàní ọba kó màálù wọn lọ tí wọn kó kúrò lọ́lẹ̀ wa ṣé kò ní sí nǹkan míì tá a jẹ mọ́ ni àbí dandan hmm. la gbọ́dọ̀ sọ pé màálùú yà gbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ ni o hmm. bẹ́ẹ̀ ni. ọ̀nà ni èyí tó ṣe bí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ bóyá ìyún lẹ fẹ́ bá wa sọ. ti ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni ti bàbá wa Gani Adams hmm. táwọn náà jáde tó sọ pé ní ìyà ò ní jẹ àwa yorùbá bó ti kó mọ. ibẹ bá a bá fọwọ́sowọ́pọ̀. bá a bá fọwọ́sowọ́pọ̀. Hmm. kílẹ̀ yín rí sí i ṣé tòótọ́ ni pé tá a bá fọwọ́sowọ́pọ̀ yóò níjà wa yorùbá àbí àìsowọ́pọ̀ àìkọ́wọ́rí ejò ló ń kóyà àjọmọ ejò hmm. ṣé òun ló fà á ni tá a fi tí ìrójútu rẹ̀ báyìí torí nígbà tó náà ti jáde ní ìsinsán ní àwọn ibi tá a bá wà ìyẹn ò ní jẹ yorùbá hmm, hmm. ṣé ìyà tó ń jẹ wá yìí ṣé kò yẹ kó ti tó gẹ́ tó hmm. yẹ ká fọ ká sowọ́pọ̀ ká mọ́ àlẹ olóyè Sunday Igboho fún tó fẹ́ ṣe kó lè bá ṣe kí ni kó lè bá a yọrí sí dáadáa ṣé n tó fẹ́ ṣe yẹn nǹkan ọ̀nà ni àbí èso ọ̀nà torí ngbà tí ní ká jọ sowó sowọ́pọ̀ ní ìsìnwọ́n ti ní pé tọ̀ bóyá ọ̀nà ni ẹ òun ni àwọn nǹkan mẹ́ta tá a kó wá tá a fẹ́ kẹ́ ẹ bá wa dá sí. bó bá ṣe ní ká sowọ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ra wọn hmm. ǹjẹ́ rìkíṣí ò tún ní wọ bẹ́ẹ̀ hmm. wọ́n ní láàárín àwa Yorùbá ó ní ọ̀tá àti rìkíṣí mọ̀ àwọn kan sọ wípé ibi tí wọ́n bá ti ń ṣe mítìnì wọn bóyá kí wọ́n má hmm. jẹ́ kí àṣírí tí wọ́n bá ń ṣe ń bẹ̀ kọ́ mọ̀ jù kó mọ̀ tún jáde pé bó bá tú síta àwọn tó bá gbọ́ àwọn náà ni wọ́n padà dárú àmọ́ hmm. nǹkan tí eh, Ìbà Gani Adams sọ yìí yìí pé tá a bá fọwọ́sowọ́pọ̀ yìí pé ilẹ̀ Yorùbá ó dáa hmm. hmm. báyìí náà bá wá fojú inú wò ó etí Ìbà Gani Adams sọ yìí ṣé ẹ lérò pé yóò ṣeé ṣe ǹjẹ́ fọwọ́sowọ́pọ̀ ó wà láàrin àwa tá a jẹ́ adúláwọ̀ láàrin ara wa. Hmm bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ yìí hmm. wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n fẹ́ mọ bẹ̀rẹ̀ pàdé wọ́n fẹ́ mọ ṣe gbọ́ wọ́n fẹ́ mọ ṣàwo wípé kínní àwọn kan tiẹ̀ sọ wọ́n ní bí àbá wọ́n ní bí a bá fi sùúrù ṣe wípé àti yíbo àti haúsá àti yorùbá pé tá a bá fi sùúrù ṣe a lè fi sùúrù pínyà tí ò ní síjà. Hmm. ǹjẹ́ ó lè ṣeé ṣe bẹ́ẹ̀? Eh, ìjọ lè ṣe é ṣe bẹ́ẹ̀ pé ká wà níṣọ̀kan àbí ká sọ pé kò ní í síjà tá a bá ní kí kálukú wa ó pínyà lọ́tọ̀ọ̀tọ̀. ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta pé ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ kó fàjà lọ́wọ́. ó ní àwọn kan sáà gbé wá lónìí ohun tẹ́yìn náà bá wá rò sí o pẹ̀lú gbogbo nǹkan àgbéwá hmm. yìí láti bá wa dá sí i olóyè sanwó-ẹ̀kọ́ tó ní káwọn dss kí wọ́n lọ mú bá a ti gbọ́ àti bá a ti rí i kí nìdí ẹ̀ tó fi ní kí wọ́n lọ àrẹ́ẹ̀sì wọn. a lọ mú olóyè Sunday Igboho. kí ni olóyè Sunday Igboho ṣe ṣé lórí. àbí kí náà ṣe tí ò dáa. Hmm. ṣé lórí tàwọn ti Fúlàní tí wọ́n ní kí wọ́n padà sílùú wọn pé kí wọ́n fìyà torí tá a bá sì rí mo rí arákùnrin kan ní àná ìyá ọ̀fà tẹ́ ẹ bá rí bí àwọn Fúlàní ṣe na ọmọkùnrin yìí wọ́n yìnbọn níbi tán. Hmm wọ́n yìí níbọn níbi itan rẹ̀ hmm. wọ́n lù wọ́n ṣe léṣe gbogbo fọ́tò àwòrán rẹ̀ pátá. wọ́n sì sọ wọ́n sì tún sọ lónìí náà níbi níbi àwọn fúlàní bí wọ́n ṣe pa wúmà kan tó ń lọ́nú gbó tó ń lọ́nú oko rẹ̀ àlọ́ rẹ̀ làwọn èèyàn rí ìgbà tá máa fi gbé tá máa fi ráwọn tó kọjá àwọn fúlàní tó kọjá nígbà tá máa fi rìn déwájú wọ́n ti pa ọmọbìnrin yẹn hmm. wọ́n sọ ní lónìí. Hmm kí ni olóyè Sunday Igboho ń ṣe tí ò a sì tún gbọ́ pé àwọn èèyàn nìtọ̀ kí Sunday kí olóyè Sunday Igboho kọ́ ṣe kí ni hmm. kọ́ ṣọ́ra kọ́ mọ́ di kọ́ mọ́ bá wọn fi tolóṣèlú bọ́ ẹ dákun sẹ́yìn náà ti rí i pé wọ́n ti ń fi tolóṣèlú bọ́ àbí wọn ò rí bẹ́ẹ̀. àti láwọn olóṣèlú àti láwọn olóṣèlú tí wọ́n ti ń invite olóyè Sunday Igboho tí ṣé bí wọ́n ṣe dáa ní tòótọ́ ni wọ́n bá olóyè Sunday Ìgbòho ṣe papọ̀ ní. ló ni àbí tó ní dìbò títí wọn tó ń pọ̀. ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lò wọ́n ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lò wọ́n fún ọ̀rọ̀ olóṣèlú báyìí ẹ̀yin èèyàn wa hmm, ọ̀rọ̀ náà rèé. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. olóyè Sunday Ìgbòho. ẹ bá wa ẹ bá wa pè kẹ́ ẹ bá wa dá sí i kí hmm. lolóyè Sunday Ìgbòho ṣe tán fi tí DSS fi ní kán lọ àrẹ́sì wọn àti pé kí náà ṣe tí ò dáa tán fi ní kan lọ àrẹ́sì wọn tán bá wá àrẹ́sì wọn ǹjẹ́ ìlú ò wá tún padà fara rọ báyìí àbí wọ́n ń wá wàhálà wọ́n fẹ́ fa wàhálà sẹ́sẹ̀ hmm. torí tó bá ṣe tí ò dáa nìkan jẹ́ ká gbọ́ tó fi ní pọ́n fi ní kan lọ àrẹ́sì rẹ̀ ṣé ẹ ṣe pé wọ́n fẹ́ fa wàhálà sẹ́sẹ̀. àwọn kan sì ń pariwo àwọn kan ń pariwo wọ́n ní kí olóyè Sunday Igboho wọ́n ní kí wọ́n ṣọ́ra fáwọn olóṣèlú táwọn olóṣèlú máa ń lò wọ́n. kọ́ máa rìn wọ́n kọ́ máa rìn ní bèbè ọ̀dọ́ wọn àmọ́ ṣó wa lè ṣe é ṣe kí wọ́n pè wọ́n kọ́ mọ̀ dáhùn. Hmm. ṣó lè ṣe é ṣe kí wọ́n pè wọ́n pé kọ́kọ́ pè wọ́n kọ́ mọ̀ dáhùn. ìjọwọ́ hmm. ní sọ pé ó ń ṣègbéraga ni àbúrò wọn ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀. tí hmm. olóyè Sunday Igboho bá tún dá wọn lóhùn ǹjẹ́ ní fa ogun kò ní fa ọ̀tẹ̀ ẹ ṣeun níkẹ́ àbẹ̀dún ṣítù àríyìn o ẹ ṣeun mustapha akínyìn ẹ̀ka àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe dẹ̀rẹ̀ pọ̀ mọ́ wa ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa pé àwọn tí ò bá sí lórí ìjókòó pé káwọn náà wá darapọ̀ mọ́ wa kájọ gbé yẹ̀wò <laughs> ètò ẹgbẹ́ yẹ̀wò ló ń lọ lọ́wọ́ láàrin ìyá àbàdà àti ìyá ọ̀fà nọ́mbà tẹ́ lè pè wá sí lórí stúdíò yìí ni zero seven four two four seven two eight seven four three tẹ bá dẹ̀ fẹ́ lo whatsapp náà ẹ lè pè sórí plus four four seven four two four seven two eight seven four three fún àwọn tí ò bá sí ní united kingdom ẹ jájọ. bẹ́ẹ̀ni báwo wà ní uk àwọn lè pè sórí oh seven four three eight zero zero two one zero six wọ́n lè pè sórí ìyẹn náà lára nọ́mbà wa náà nù. bẹ́ẹ̀ni oúnjẹ tí wọ́n wá ní wọ́n fẹ́ mọ wọ́n fẹ́ ní kọmọkò wọlé mọ. tọkùn fẹ́ búlọọkì. Hmm. láì sí àwọn haúsá pé wọ́n kó oúnjẹ wọ ìlú wọ́n kó oúnjẹ wá sọ́dọ̀ wa ṣé àwa hmm. fúnra wa gan-an a lè produce nǹkan nílẹ̀ wa fúnra wa ni yàtọ̀ sí páwọn haúsá wọ́n kó oúnjẹ wá sọ́dọ̀ wa torí tẹ bá hmm. wò lẹ́nujọ́ méjì lẹ́nu pé bóyá wọ́n ní wọ́n búlọ́ọ̀kì wọ́n dá oúnjẹ wọn dúró pé kọ́mọ̀kò wọlé kọ́mọ̀kò jáde àwọn èèyàn pariwo wípé ata gbogbo ẹ̀ ó wọ́n lọ́jà hmm. ǹjẹ́ kì í ṣe báwọn èèyàn wa tá a jẹ́ dúdú ara wa gan la tún mọ̀ọ́mọ̀ fowó lé àwọn nǹkan yìí nítorí wípé wọ́n ti sọ pé káwọn haúsá ó máa kó tiwọn lọ èyí táwọn èèyàn wá ń rí lọ́jà wọ́n ló ṣé kì í ṣe hmm. báwọn èèyàn tiwa gan ilà tó ń fara nira wa tó jẹ́ pé àtúnwá mọ̀ọ́mọ̀ gbé owó lè ta nílẹ̀. a tún pè wọ́n padà náà nù à ń pè wọ́n padà náà nù. ṣé kí wọ́n kúkú pè wọ́n padà kí wọ́n máa kó wá bó ti ń kó wá tẹ́lẹ̀ àbí báwọn èèyàn wa bí àwọn náà tún ṣe àbáwọn èèyàn wa àwọn náà lè sọ wípé àwọn dángájíá láti pèsè gbogbo oúnjẹ fún gbogbo àwa ta gbogbo ilẹ̀ Yorùbá Hmm. pé táwa náà bá sọ pé tó a bẹ̀rẹ̀ iṣẹ́ oko a bẹ̀rẹ̀ ẹ à ń gbin igbá à ń gbin àwo ṣé akájú ẹ̀ láti lè pèsè fún gbogbo nǹkan tí ẹ yóò kárí gbogbo ilẹ̀ Yorùbá láì ṣe wípé àwọn Haúsá wọn kò jẹ wá fún wa àbí ká kúkú sọ wípé tó káwọn Haúsá kí wọ́n máa kó bọ. kọ́ máa kó jẹ wá pé gbogbo bí wọ́n ṣe ní wọ́n dá wọn dúró yìí pé bóyá ká kúkú mú kúrò ńbẹ̀ kó mọ̀ tún di. àti pé táwọn haúsá gan fúnra wọn bá láwọn ò kó jẹ wá sókè ọ̀yà mọ́ ní tá a bá kó jẹ wá sí south mọ́ sáà ní jẹun ni. sáà ní jẹun ni sáà láwọn àgbẹ̀ tó lè máa roko àbí ìlú ìlú haúsá ó ṣèso rere ju ìlú yìí títí wá lọ ni. Hmm. ilẹ̀ yorùbá àgbọ́ pé nǹkan ìwú ńbẹ̀ nǹkan ìwú ńbẹ̀ tábà nílẹ̀ haúsá nìkan nìkan ti wù ṣáà lè láwọn tó máa lọ sí tó máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àgbẹ̀ hmm. tó máa máa ṣiṣẹ́ àgbẹ̀ tó ń jẹ wọn máa kárí à ní nídìí àti mọ́ kọ́ ni kájọ ń jẹ wọn hmm. hmm. bá gbìn lọ́dọ̀ wa yóò tó wa jẹ́ ńgbà tí lọ́bì kan àwọn Hmm. ṣé kò yẹ kẹ́ pé ká ti náwọn tó máa máa ṣiṣẹ́ àgbẹ̀ tó ń jẹ́ ó fi kárí tó fi torí ìjọba yìí náà ni ńgbà tí ńgbà tí àwọn haúsá bá láwọn ò gbóúnjẹ wa mọ́ tó bá yarí tán láwọn ò tẹ̀ gbóúnjẹ wa lù wa mọ́ kí la fẹ́ mọ jẹ hmm. ẹ pè wá wọlé studio number wa is zero seven four three eight double zero two one zero six lẹ́ẹ̀kan sí zero seven four three eight double zero two one zero six whatsapp number wa àwọn tó bá fẹ́ pè wá tó bá fẹ́ pè wá tán sí ní united kingdom kán pè wá plus four four seven four two four seven two eight seven four three hmm. ẹ bá wa share rẹ̀ kẹ́ bá wa pè wọlé tàbí kẹ́ ẹ àtẹ̀jíṣẹ́ yín wọlé kẹ́ ẹ sọ ntẹ̀yìn rí sí káàkà jáde ohun tó fà á táwọn haúsá tí wọ́n fi sọ wípé àwọn fẹ́ mọ́ padà kó oúnjẹ àwọn àwọn fẹ́ mọ́ kó lọ sílùú àwọn àwọn ò ní kó wá sílẹ̀ wa mọ́ ẹ mọ̀ wípé ṣáṣá tó jóná ní bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. àwọn haúsá wọ́n níjọba ní láti fáwọn lówó wọn láti compensate àwọn. Hmm. ohun tó fà á tó fi dàbí pé wọ́n bínú rèé o wípé hmm. ìjọba ní láti compensate àwọn fún iye owó tabua tó sọnù ń bẹ mílíọ̀nù mílíọ̀nù lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún. àwọn òṣìṣẹ́ tàwọn ẹ̀mí tó sọnù. à ń sọ̀rọ̀ bíi almost forty six point kìíní kan million pé wọ́n ní láti fi compensate àwọn fún hmm. àwọn ọjà àwọn tó jóná pé bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní kó oúnjẹ wá sọ́dọ̀ wa mọ́ àwọn kó oúnjẹ padà sílùú wọn. ẹ wá jọ nígbà táwọn wá bẹ̀rẹ̀ adúrú owó tó tó bá òun àìmọye àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣòwò ẹ wo ní gbogbo ọdún tó kọ ní last year ní twenty twenty ẹ wo ṣọ́ọ̀bù ẹ wo Balógun tó jóná ẹ hmm. wo Ìṣẹ́dùmọ̀ta ní àbíbo gbogbo àwọn ibi tó jóná yìí ẹ wo àìmọye owó táwọn Yíbò tó ń taṣọ tó ń ta gbogbo ẹ ẹ wo iye owó tí wọ́n pàdánù. Hmm ẹ wo àwọn ọmọ Yorùbá wa náà tó jẹ́ wípé àwọn náà ń bẹ lọ́jà tí wọ́n ní àwọn ọjà lóríṣiríṣi ní Balógun tí gbogbo wọn náà pàdánù ọjà wọn hmm. nígbà tí àwọn Haúsá bá wá ń sọ wípé táwọn ò tí ìjẹ federal government ò bá ti compensate àwọn o àwọn ò gbé oúnjẹ àwọn àwọn ò ní gbé wá mọ́ ẹjọ́ hmm. àwọn yòókù náà tí jàǹbá kan ti wá ṣẹlẹ̀ sí mélòó nínú wọn ni ìjọba ràn lọ́wọ́ mélòó nínú wọn níjọba fún lówó tó wá jẹ́ wípé àwọn Haúsá òun láwà compensate táwọn kówó fún torí ìdí èyí wọ́n ń bínú wọn láwọn ò ní kó ń jẹ wá mọ́ ẹ̀yin èèyàn wa nínú ilé kí lẹ́yìn náà rí sí i ṣé káfẹ́ kan dúró lórí ẹsẹ̀ wa wípé bọ́ bá fẹ́ máa kó lọ kán máa kó lọ àtàwọn ẹran wọn káwọn tó jọmọ Yorùbá tiwa náà tí wọ́n ń ṣòwò táwọn náà ń tewúrẹ́ tó ń ta gbogbo ẹ̀ rí wípé tẹ bá dé sùn àwọn eléwúrẹ́ àwọn tí ń ta òkúfe tí ń ta gbá ọlọ́mọye bóyá ni wọ́n ń bóyá ọlọ́run dáríjì mí bóyá ni wọ́n ń ráyè rówó ṣe púpọ̀ púpọ̀ náà yàtọ̀ sáwọn tó jẹ́ bíi àwọn alápatà tí wọ́n lọ́ọ́ rà lọ́wọ́ wọn bóyá àwọn tó bá fẹ́ hmm. ran ẹran òkúfe torí wípé àwọn èèyàn ń ra màálù màálù màálù ẹran màálù ẹran màálù ẹ wo iye màálù tí wọ́n pa lójúmọ́ ẹ wo iye màálù tí wọ́n pa lójúmọ́ ní hmm. ní abatio tó bá wá jẹ́ wípé ọmọ Yorùbá wa ló ń ṣerú àwọn òwò bẹ́ẹ̀ tó sì jẹ́ pé à ń rajà lọ́wọ́ wọn ǹjẹ́ ọrọ̀ ajé ò ní gbilẹ̀ dáadáa lọ́dọ̀ ǹjẹ́ àwọn ọmọ wa gan ò ní mọ oríṣẹ́ ṣe. torí pé ọ̀pọ̀ àwọn ọmọ wa ni wọ́n ní wọ́n fẹsẹ̀ gbẹ́jọ́ gíráfì kiri hmm. ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ń tajà náà ń ta pure water tagbálẹ̀ ní express ǹjẹ́ tíjọba tí wọ́n bá fi ojú wọn mọ̀nà tàbí tí wọ́n dá àwọn ilé iṣẹ́ báyìí lẹ̀ bóyá bí àwọn agbo màálù tí wọ́n dálẹ̀ tí wọ́n kó àwọn ọmọ wa sí wípé tó ẹ̀yin tẹ́ bá wáṣẹ wá máa ṣiṣẹ́ ọ bóyá àwọn tí ó mọ fún wọn lóúnjẹ àwọn tí ó mọ ṣe gbá ṣé kò ní jẹ́ kí iṣẹ́ ó tún pọ̀ lórílẹ̀‐èdè wa báwọn haúsá ṣe wá fi wá ṣakọ táwọn fúlàní ń dà wá láàmú yìí hmm. ẹ̀yin èèyàn wa ṣé ẹ lérò pé kò tó àpérò báyìí kí àwa tó ajẹ́ ọmọ yorùbá ká wo ibi tí a fẹ́ ńlá sí ká wò ẹ̀yin èèyàn wa ohun tẹ́yìn náà bá rí tẹ́yìn náà bá rí lórí ọ̀rọ̀ yìí àbí nǹkan kan tẹ́yìn náà bá ní àmọ̀ràn tẹ́ ẹ bá ní tẹ́yìn náà fẹ́ sọ sí bí wọ́n ṣe yarí péjọba gbọ́dọ̀ compensate àwọn ṣé kíjọba wá compensate wọn ni torí ọjà ṣáṣá tó gbóná mélòó mélòó ọmọ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí tíjọba ń ràn lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí lórí ètò ẹ bá wa dá sí i àti ti olóyè Sunday Igboho tí wọ́n fẹ́ mú kí nìdí tán fi fẹ́ mú wọn hmm. kí lọ́n ṣe kí ni Sunday Igboho ṣe tán fẹ́ mú wọn. àbí yóò ṣe ní. ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ṣé torí pé ó sọ pé lóun ò fẹ́ wọn fúlàní lórílẹ̀ bàbá wa mọ́ ni àbí kí ló ṣe tá à dí ẹsẹ̀ tí fẹ́ mọ́ àbí pé tá bá tún wá mú ẹ dẹ́kun ṣèlú ọ̀rọ̀ gbọ́ ni àbí wọ́n tún fẹ́ẹ́ fi kún wọ́n tún fẹ́ẹ́ fi dàláfíà tó wà lẹ̀ yìí gan wọ́n tún fẹ́ẹ́ fi dàrú fún ojú bó ṣe wà lọ. kọ́lọ́pàá ọṣẹ àtò mú yàn yóò ṣàlẹṣẹ téèyàn ṣẹ. tó ṣẹ. àbí bọ́bá ní kọ́lọ́pàá lọ mú yàn ní àbí kó lọ sáàchì ilé èèyàn yóò ṣàní gangan tí wọ́n kọ sínú search warrant tàbí tí ọlọ́pàá fi wá àrẹ́sì èèyàn kí ni olóyè Sunday Ìgbòho ṣe tí wọ́n fi ní tó kí wọ́n lọ mú wọn ṣé kì í ṣe wípé wàhálà tún leléyìí àbí ká sọ pé àwọn kan ni wọ́n ń bẹ́ ń díẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí lórí ètò Fúnmi Adéyẹmọ akínyín káàbọ̀ sórí ètò bàbá wa Kàmọ́rù Adélékè bàbá Ìbàdàn ẹ mo kí yín bàbá mi mo kí yín o lórí ètò náà la wà yìí ojú òpó wa ò ń bẹ ní ṣíṣí fún àwa tá a wà ní UK orí nọ́mbà tá a lè pè sí zero seven four three eight zero zero two one zero six òun la lè pè sí fàwọn tá a UK àwọn tá a wà ní Nàìjíríà tàbí tá ní Europe a lè pè sórí WhatsApp wa lórí plus four four seven four two four seven two eight seven four three òun náà ló gbé pè wọ ojú òpó yìí. ẹ bá wa pè wọlé kẹ bá wa dá sí i bó ṣe kọjú sí i iṣẹ́ yìí hmm, rí sí i. kí lẹ̀yin rí sí i Ìbà Gani Adams ní tá a bá fọwọ́sowọ́pọ̀ pé orílẹ̀-èdè pé àárín ọmọ Yorùbá ó tò pé gbogbo nǹkan tá à ń fẹ́ ni ó lọ déédéé gbogbo nǹkan tá à ń fẹ́ ni ó tò wá lọ́wọ́. gbéyà ò ní jọmọ Yorùbá kankan. bẹ́ẹ̀ ni ẹ ti ẹ̀já gbọ́ ohun tó lóye Ìgbòho sọ ẹ̀yìn tí Ìbà Gani Adams ti ń sọ ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ àti àwọn àlàyé tí wọ́n ṣe ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ wò kí ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n wí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n bá wọn ṣe papọ̀ àti àwọn nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ìbà Gani Adams wí níta yìí náà bá wá rí sí i tán sọ yìí ẹ ẹ bá wa sọ. Yorùbá leaders wọ́n wá sílé mi ibà hmm. wọ́n ní ààrẹ àsìkò tó o hmm. àwọn ò sọ pé àwọn fẹ́ jagun o hmm. àwọn ò dẹ̀ lógun dé o ṣùgbọ́n àwọn darandaran tó kírímìnà wọ́n ti infiltrate gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ bíi tiẹ̀ lélẹ́yìí kó gbogbo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ aláàbò ilẹ̀ Yorùbá jọ mo hmm. ní mo ní ó ṣe rìn dáadáa lára báyìí hmm. mo ní nǹkan tí mò ń sọ láti jọ yìí. ẹ gbọ́ tí Ìbà Gani Adams sọ nígbà tí wọ́n lọ ṣèpàdé wọn làwọn sọ fún wọn pé ṣẹ̀ṣẹ̀ rìn wọ́n ni tó ṣe ká sọ wípé Ìbà Gani Adams náà ti ń ṣe ó ti ń gbègbèsè ìtẹ́lẹ̀ ni tá a kọ bí ara sí àbí tó fi lè sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ntí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jó sílù tí wọ́n ń lù ni hmm. ṣé a ti rí a ti rí ìgbésẹ̀ tí Ìbà Gani Adams jáde ti rí ìgbésẹ̀ tán gbé rí nípa ọ̀rọ̀ Yorùbá yìí àbí bí wọ́n ṣe sọ ìdán náà lórí ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa dá sí i. òun lè ṣe fẹ́ ṣe ó ní mi ìfẹ́ kẹ́ tì mí síwájú kẹ́ padà lẹ́yìn mi hmm. ọwọ́ gbogbo á ti wọ̀ báyìí hmm. ó ní ẹ fún mi lọ́jọ́ mẹ́rin ó ní màá ṣiṣẹ́ yẹn already mo ti kó Southwest Security stakeholder group lẹ̀ tẹ́lẹ̀ covid ni ò jẹ́ kí meeting yẹn continue hmm. mo ni màá reactivate group yẹn mo dẹ̀ pé meeting yẹn ní ìwọ lọ́wọ́ anybody àdẹ̀ṣe ní Lagos Chamber of Commerce àwọn náà wà ń bẹ̀ interface pẹ̀lú that was uh, Friday to kọjá Friday a lè pè ní Friday ọjọ́ kanla ìjẹ́ kankanla hmm. so Friday tó lọ kí Friday to kọjá yìí tó lọ wọ́n kọ́kọ́ wá wọ́n demand ni Monday. Hmm. a meet ní friday ọjọ́ kẹrin after that meeting so mo á sọ fún ọ pé lẹ́yìn tá a bá kó gbogbo security relevant group jọ the next stage ni pé leader of all social sociocultural group àti meet ṣe mọ̀ pé ètò ní ọ̀rọ̀ ilẹ̀ yorùbá àwọn security groups yẹn wọn ń ṣe àgbàgbà yorùbá a máa kó ẹgbẹ́ tán pè ní sociocultural group afẹ́nifẹ́re hmm. yorùbá council of elders yorùbá unity forum OPC, and uh, the Voice of Reason, and uh, the the uh, Atayeshi, àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àgbààgbà Yorùbá a máa meet that was the second layer we mm. started meet nílé bàbá Ayọ̀ Adébánjọ a dẹ̀ agree pé kí la fi compliment effort àwọn security group yìí kì í ṣe ẹgbẹ́ wa nìkan a gbọ́dọ̀ pe àwọn ọba ọba ilẹ̀ Yorùbá àwọn ọba ọba ilẹ̀ Yorùbá a dẹ̀ gbọ́dọ̀ pé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ míì a dẹ̀ gbọ́dọ̀ pé àwọn jàǹkànjàǹkò nílẹ̀ yorùbá a gbọ́dọ̀ meet ní seventeen of march láti ṣe pan yorùbá conference gbogbo àwọn afẹnukò lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá wọn ni ó ń bọ̀ ń bọ̀ àwọn là dé nǹkan àfẹ́ ogun àfẹ́ kí ilẹ̀ yorùbá dàbí. ọ̀rọ̀ nàìjíríà ó ti ẹ̀ ṣe dáwọ̀n dé mọ́nì mójútó lónìí sàn ẹ wo àwọn bá àwọn bá ẹ wo bandit tí ń tún kó àwọn èèyàn bandit tí ń kó àwọn èèyàn ẹ wo dúró àwọn èèyàn tó ti kó. wọ́n tún ti kó àwọn èèyàn kan lónìí. ẹ wo lẹ́nu láìpẹ́ yìí èèyàn fifty òun àwọn ni bandit yìí ló tún ti kó tó tún ti hmm. kidnap wọn. bẹ́ẹ̀ sì rèé owó ni wọ́n lọ fi ń gbà wọ́n. owó ni o. ìjọwọ́ náà làwọn àṣẹ gbogbo eléyìí dà ṣé bí ó ṣe máa lọ nìyí kódà àwọn fúlàní tí wọ́n lé kúrò lábújá hmm. wọ́n gbé báàgì báyìí ṣaka lọ fi lọ fún wọn lówó two two hundred thousand lára lé wọn kọ̀ọ̀kan tán lọ kọ́ síbẹ̀ ìmí ló ń kọ́ twenty four ìmí ló ń kọ́ thirty bó ṣe fún wọn lówó ní ìtàn kakuléètì rẹ̀ tán ń hmm. sọ lódò òyìnbó tó sì ń sọ láhúsá. kẹ́yìn hmm. náà rí ǹjẹ́ ẹni tí bá Gani Adams ń sọ yìí ǹjẹ́ yóò ṣeé ṣe bí wọ́n ti ń sọ yìí ká mọ wò náà ká mọ wò bọ̀ náà bí ó ti rí ojú òpó wọn bẹ ń ṣiṣẹ́ o láti bá wa dá sí i láti pè wọlé. east and north east kó dàbí north west àdẹ̀fẹ́ hmm. kó fìrífìrí tó wọ middle belt yẹn kó wọ̀ dọ́ta wa. ẹ ṣe ohun ọláìdé ànímọ̀ṣà àwọn akínyìn káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀ ń sálẹ̀ ní sàn sálẹ̀ wọn jà tó ń wò wá akí gbogbo yín tẹ̀ ń bẹ lórí ètò ohun tá a gbé wá lónìí náà ni ẹ̀ ti ń gbọ́ ìtẹ́ bá wo àkọlé wa ẹ̀ ti rí nǹkan tí à ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ tí ibà Gani Adams sọ nípa wípé táwa Yorùbá bá fọwọ́sowọ́pọ̀ wípé ilẹ̀ Yorùbá ó da bàbá fọwọ́sowọ́pọ̀ <laughs> ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́n ṣe yóò ṣe ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ gbọ́n tí wọ́n wí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ gbọ́n tí wọ́n wí kí a lè mọ ibi tí àbáyára pálọ̀já. kí la máa ṣe ká sọ fún gbogbo àgbáyé pé a ò fẹ́ eléyìí lọ́dọ̀ tàwa o torí àwọn ọmọ wa tó wà nílẹ̀ haúsá wọn ò dá haúsá láàmú wọn ò dẹ́mí àláàmú wọn ò jí wọn gbé báwo ló ṣe jẹ́ pé àtọ̀húnrìnwá kan àwa wẹ̀lẹ̀ wa máa jí wa gbé kò ní jẹ́ ká dákú ẹ̀rí kankan ṣe lẹ́nu jọ́mẹ́ta yìí ṣé ó yẹ kẹ́ ti mú àjẹ́ńdà àwọn ibi tán lọ báyìí sí hmm. wọn láti fẹ́ fi oúnjẹ sanction wa fáwọn south west. Hmm. sẹ́yìn náà gbọ́ wọ́n wọ́n wò pátá wọn ò bá gbóúnjẹ wá sí south west mọ́. èdè ó pa Ah, ẹjọ́ pa wọn eh, hmm. àtẹ̀jíṣẹ́ ẹnìkan ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ń wọlé ìyá àfà. Eh, àǹtí wa Tòsínà Náṣì olúyọmí Olúyọ̀mí wọ́n ní end Calgaria now hmm. kan end Calgaria àwọn cow wọn wọ́n ní wọ́n dẹ̀ ní think Yorùbá first hmm. wọn ní ká ronú Yorùbá kò ronú náà first. Hmm. òun náà là ń sọ lọ́wọ́ nísìn pé ṣé ká ká kọ̀ǹtínú ni àbí kí Yorùbá ronú àbáwa náà látún padà tún dára wa àwọn náà làálàádégún àwọn náà látún ládé ògún mọ́ torí hmm. ìsọwọ́pọ̀ ó ní bàgà ní Ádámù ń sọ nísìn pé àwọn ti rẹ́dì láti hmm. sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ti Yorùbá pé bẹ́ẹ̀ ni pé kí wọ́n ká ṣe kí ni ká dìde ká dìde sí i pé àwọn ò láwọn fẹ́ jagun ṣé ó yẹ kí everybody dìde sí i ní ìsinmi àbí ká yẹ because nígbà tó yẹ pé látijọ́ iná là á ti ń sọ wọ́n sì ní tọ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ ọmú àwọn kan ni àwọn hmm. àwo náà bá wa dáwọ́ pọ̀ àwọn àwo náà ń yẹ̀ sẹ́yìn àwọn àwo náà ló ń dà wá. Hmm. àtẹ̀jíṣẹ́ mi tún ti wọlé. wọ́n ní Nigeria is a British it's, it's a British company end it now. Hmm. ṣé bẹ́ẹ̀ ló rí hmm. ṣé bẹ́ẹ̀ ló rí ṣé bí wọ́n ṣe sọ yìí ṣé bẹ́ẹ̀ ló rí hmm. kọ́lọ́wọ́n olódùmarè kó ṣàánú fún wa. bí oúnjẹ sáṣọ wọn báwọn ní oúnjẹ aṣẹwà ni ibi tẹ́ ẹ ń lọ ní àṣẹ nǹkan tí ẹ fẹ́ ti fẹ́ mú ẹ kà dáko mọ́ tẹ lọ fi màálùú ń jẹ oko wa tẹ lọ ń pa àwọn èèyàn lóko tẹ lọ ń rèébù wọn sódà tẹ. Eh, ṣé ká sọ wípé ẹgbẹ́ ọ̀gá tó ṣe ń rò wọn nu ẹ̀rọ àwọn fúlàní ni pé gbogbo ọkọ táwọn ọmọ Yorùbá wa ń dá pé mà táwọn bá ń bà á jẹ́. táwọn bá bà á jẹ́. tí wọ́n tí wọ́n bà gbogbo èrè gbogbo èrè oko. tí wọ́n bá ṣe wá mọ rí nǹkan jẹ. tí wọ́n tí wọ́n fipá bá gbogbo àwọn olóko tí wọ́n fipá bá sùn tí wọ́n ń pa àwọn ẹlòmíì wípé bóyá <laughs> àwọn wàá fi ọ̀dà oúnjẹ àwọn ò fi dá wa ọmọ hmm. yorùbá àwọn ọmọ yorùbá àsìkò ti tó fún wa báyìí kí ni ìgbésẹ̀ tá a gbé ọ̀nà wo lágbè gbà tá a fi bọ́. a nílè ta oko fún ara wa a nílè produce oúnjẹ tá a máa máa tá a máa tà fún ara wa ẹ máa wá fi oúnjẹ ẹ máa wá fi colonize wa ibi tá ẹ ń lọ rèé àti ìmọ̀ hmm. ibi tó ń lọ ni. Hmm. Hmm. so signal yẹn nǹkan tó ń ṣe yẹn lásán kò ní jẹ́ ká mọ̀ ibi tó ń lọ báyìí kó tún ìwà máa ń rìn àti yorùbá òun fi pè torí tí ọ̀tá bá ń gbé pẹ̀lú àwo mi. ẹ jẹ́ ká gbọ́ ìpè yìí wọ́n ń pè wá wọlé ná. lọ́dà ẹ lọ́wọ́ bàbá ajálẹ̀ o níbi tẹ̀sí ń pè wá. ẹ káalẹ́ o ẹ kú ètò. ẹ ǹlẹ́ bàbá mi ó jẹ́ sọ́pẹ́ kọ́ yìí. ó tójọ́ mẹ́ta o. ẹ wò ó ó tójọ́ mẹ́ta àfi sùúrù bàbá mi o ẹ kú ilẹ̀ yìí gbogbo ilé ń kọ́. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn wa náà kọ́ ṣe kúrò wọn Nàìjíríà. Hmm àdúpẹ́ eh, ẹ ṣeun ẹni i think this generation is very serious. ẹ eh, bàbá wọn lọ́dọ̀ wọn lọ́dọ̀ àbí pé àwọn rí pé generation fẹ́ serious. ẹ eh, bóyá hmm. bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ ẹ dáhùn ẹ̀ mọ́ béèrè yín wọ́n dẹ̀ tún ní we need to do DNA test for all our Obas and Yoruba leaders wọ́n ní those are the Yoruba traitors ẹ gbọ́ <laughs> <laughs> ọlọ́run ṣàánú bàbá mi ẹ̀ṣọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí hmm, à ń wò ó ló ti ń lárónú o. Hmm, à ń pè lówó èmi ó wá ń lárónú. Hmm. pípẹ́ ẹ̀ ẹ rí àwọn wọ́n ta bá ti rí. ẹ má bínú à ń gbọ́ yín à ń ti sọ àwọn kan wà tó jẹ́ pé ìkọ̀kọ̀ náà ti sọ. ní ọ̀rọ̀ Yorùbá nation tí à ń wò kì í ṣe campaign Yorùbá nation àti ṣé ilẹ̀ Yorùbá lè nìkan sọ o hmm. Hmm. àwọn àgbààgbà wa hmm. wọn bá ṣojúṣe wọn gbogbo ọ̀rọ̀ tó yẹ máa sọ àwọn èèyàn pọ̀ síta bẹ́ẹ̀ ni nítorí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí baálé bá wà níbẹ̀ tí wọ́n dẹ̀ ní àtúnṣe tó yẹ kí wọ́n ṣe sí nǹkan tó ń lọ ládùúgbò. Hmm. àwọn kan wà tó jẹ́ pé ẹ̀yìn lẹ ti máa jókòó tẹ ti máa sọ pé à ọmọ ń ṣe báyìí o àníbìkà tún nǹkan ṣe o àwọn kan wá ń ba ilẹ̀ wa jẹ́ o àníbìkà wà kan ṣe sí o. Hmm. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ìkọ̀kọ̀ lọ ti ń sọ. Hmm, tí ò tí hàn sí gbangba. bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ tí wá ń di wípé àwọn àgbààgbà wa wọn ò wá mọ ojúṣe wọn mọ́. Hmm. òun ló wá jẹ́ kí everybody máa wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí pé ohun tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe àwọn gómìnà wa hmm. àwọn àgbààgbà wa tá à ń pè ní ọba àti ìjòyè àwọn tí wọ́n ń pera wọn ní yorùbá bọ̀ tí wọ́n máa sọ fún àwa yorùbá wípé ìjọba làwọn ń ṣe àwọn ò wá ṣèjọba yorùbá ìjọba nàìjíríà làwọn fẹ́ ṣe. bàbá tí wọ́n ń dérú lẹ́gùn yẹn àwọn ń sọ fún wọn wípé wọ́n sọ fáwọn ọmọ yorùbá wípé àlẹ́jì àtìkù ẹ má bínú orí òyìnbó tí mò sọ. ó wa bàbá wa. wọ́n sọ fún àwọn ọmọ yorùbá pé àlẹ́jì àtìkù ti nàìjíríà kì í ṣe sí ọmọ ilẹ̀ yorùbá. Hmm. so táwọn haúsá bá dẹ̀ ń ṣe fún ọ àwọn máa ń jẹ́ kó yé wa tú action gan wípé ara wa làwa máa kọ́kọ́ tọ́jú o káwa tó sọ̀rọ̀ nàìjíríà o. Hmm. so òun ló ń mú kí àwọn àgbààgbà yorùbá kan máa sọ wípé ẹ jẹ́ kí wọ́n máa pa wá lọ bọ̀ ẹ káwa kọ́ lóòótọ́ ṣe mọ̀ fáwọn tó ń pawó pọ̀lú òfin. bẹ́ẹ̀ ni wọ́n kàn ń ṣe tí wọ́n ní. ìkan táwọn bá recognize òfin ni wọn ò ní máa sọ ọ̀rọ̀ ní gbangba wípé anywhere làwọn lè tẹ ẹ̀dọ́ sí ẹ̀bùn hmm. àgbo àwọn. Hmm. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ìyẹn ní ìpè àwọn táwọn ń pa wá tí wọ́n ń ba oko wa jẹ́ tí wọ́n ń rèé pa àwọn obìnrin wa àǹfọ̀nà àtòkò tọ́lẹ̀ tó ń gbébọn káàkiri. Hmm ẹ rí bàbá ẹ bàbá wa ó jẹ́ sọ pé ẹ rí wípé fúlàní kan ẹ bá tó bá yá pé ẹ rí fídíò yẹn ó ní ẹran làwọn máa dà ń tà wọn pé àwọn ni wọ́n ń kọ́bọ̀ fáwọn àwọn wọn ló ń kọ́bọ̀ fún wọn. bẹ́ẹ̀ ni kò yà wá lẹ́nu wípé àwọn àgbààgbà wọn fúlàní ló ń kọ́bọ̀ fún wọn hmm. kò dẹ̀ yà wá lẹ́nu wípé àwọn bíi ọ̀gá wa go slow Hmm. àwọn náà wọ́n ní wọ́n fara mọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Hmm. so tí wọ́n bá ti wá ń wọ ilẹ̀ tiwa tí àwa ò tètè àti instantly tá tó jẹ́ pé ojúkan kojúkan fẹsẹ̀ kan fẹsẹ̀ kan tó bá tó bá ṣe ń ṣe nìyẹn ni tí òun jẹ́ pé bóyá kẹ̀kẹ́ ń sọ̀rọ̀ títa tá ń bá bá di eh, public eh, discourse. Hmm. ìyẹn ò bá ti lójú bá kàn bọ́ọ̀lù àwa àwọn abẹ́rẹ́ ìṣègùn sábà wo yorùbá land ó hmm. dàbẹ̀ nípa àwọn yorùbá ìṣègùn wọ́n wà abẹ́rẹ́ ìṣègùn. bẹ́ẹ̀ni bàbá wa sọ hmm. wípé bàbá wa kọ kọǹkan kan ní ìsìn wọn ní yorùbá is a great nation wọn ní but be under nigeria is a big mistake bóyá ẹ tún rí yẹn náà láti sọ. bẹ́ẹ̀ni oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde nígbà tí ọ̀rọ̀ délẹ̀ tán ṣùgbọ́n ohun tó máa ṣẹlẹ̀ ní pé eléyìí tó ṣẹlẹ̀ tí wàá tó jẹ́ pé àwọn èèyàn àwọn fúlàní pa àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ àpọ̀tà wọ́n bẹ̀ tó ń bèrè owó hmm. ìyẹn ló yẹ ká kọ́kọ́ mójú tó náà ká tó ti bẹ̀rẹ̀ sí kẹnu ní nǹkan míì. Hmm. so a ti yanjú ètò kankan. àti ìjẹun kankan ti ń jẹ̀ mí. bẹ́ẹ̀ ni tó ń ṣe wá nílẹ̀ Yorùbá nìyẹn. Hmm. so kàkà àkọ́kọ́ yanjú sọ̀rọ̀ pé wọ́n ń wọ́n àgbọ̀tì àkọ́kọ́ yanjú ìyẹn àti fi ń pamọ́ nǹkan míì. Hmm. òun ni òun jẹ́ kí ọ̀rọ̀ ní ìyànjú nílẹ̀ Yorùbá. Hmm. because àkọ́ tí wọ́n wọ́n ń pè. Hmm. a fẹ́ ṣe nǹkan mẹ́wàá lẹ́ẹ̀kan náà. àyànjú kan tán. tí ò dẹ̀ tí ò èyí ò sì lè tẹ̀sẹ̀ méjì bọ́nú odò. ó ṣeé ṣe ìkànnì máa ti bọ́ lẹ́ẹ̀kan ọ̀sẹ̀ tó ti kejì bọ̀. so láì yanjú yẹn àwọn àgbààgbà wọn ò pàpà ṣe nǹkan kan. Hmm. so òun ló ń di wípé tọ̀hún wá di yánkanyánrin láàrin ara wa. Hmm. níwàá àwọn tó wá ń pa wá àwọn ògbófin wọn ò tẹ̀lé òfin hmm. àwa dẹ̀ ń sọ pé ká tẹ̀lé òfin. àwa sì ń tẹ̀ lófin àwọn ò sì tẹ̀ lófin wọ́n sì ń tẹ̀ wá lójúmọ́lẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni so ìyẹn ní pé àwọn àgbààgbà wa kàkà kí wọ́n wọ́n fi ara sọ̀rọ̀ Hmm. wọn ò fara sọ̀rọ̀ hmm. ṣe mọ̀ pé nǹkan tó fọ̀rọ̀ sábẹ́ àwọn ọ̀rọ̀ lèèyàn fẹnu sọ. Hmm. so nítọ̀dọ̀ àwọn jàǹbárí tí wọ́n ń ṣe wá lọ́sẹ̀ àwọn fara sọ̀rọ̀ fúnra wọn wọ́n kò bọ́ fúnra wọn pé ẹ̀yin ẹgbà ẹ̀ a mọ̀ pé màálù rẹ̀ ń gbà bọ́ fẹ́ gba ak forty seven. kí ni wọ́n fi ń ṣe. ẹ̀yin ẹ̀ máa fi èrè ẹni ìyá bóyá ìyá wa ni àbí bàbá wa wọ́n ní kọ́là wọ́n ní the best solution is to divide this cow cowgeria. cowgeria. cowgeria. bẹ́ẹ̀ni ṣe rí kọfíẹ tó dìgbà yẹn tí mo ṣe sọ nǹkan kan lẹ máa kọ́kọ́ yọ tẹ́ bá fẹ́ tẹ́ bá tẹ́ bá fẹ́ sí hmm. tọ́ bá sọ pé jíwó lu jí. bẹ́ẹ̀ni tòkè ẹ̀ lè yọ̀ kọ́ gbé. èyí tó wà lókè lè máa kọ́kọ́ yọ bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni so àwa ṣe yẹn igi wo lu di àwa fẹ́ yọta fẹnà àti fẹ́ yọta àárín so kò níyanjú hmm. tí wọ́n bá ń kọ wa tí wọ́n bá ń kọ bímọ wa lórí wọ́n máa ń obìnrin wa lọ́jà wọ́n lù wọ́n tó máa boyún wọ́n ń ṣe aboyún léṣe. báwa ah. wa kí kí àwọn àgbààgbà wa wá ń jáde tó ń jẹ́ pé ẹnu olóògbé làwọn wípé hmm. kí àwa máa ṣe nǹkan kan kásẹ̀ lófin. Hmm. Hmm. aboyún mélòó náà wá fẹ́ pa orí wa tó wá kókó kọ̀rẹ́. bẹ́ẹ̀ni ṣọ́dígbà bá pàlàjì wa tán. bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yẹn nísìnyí ìbẹ́sì ni wípé àwọn akọgun tó bá wà nílẹ̀ Yorùbá wọn á kúkú jáde àákúkú sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa yìí pé àwọn tó jẹ́ gómìnà wa wọn ò ṣe nǹkan kan. bí wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe é bẹ́ẹ̀ ni bọ̀tà wá ní àtìkù kan nílẹ̀ yorùbá àárò sọ àti tẹ́tẹ́ kan àmọ́ pọn tí ò sí àpọ̀ níjẹ̀bẹ̀. àmọ́ hmm. pọ́n jẹ̀bẹ̀ láti sà. Hmm. bẹ́ẹ̀ ni níta ń ṣe nìyẹn. tó hmm. kàkà ká máa sọ̀rọ̀ pé a fẹ́ dẹ́kun ọ̀rọ̀ àwọn jàǹbárí tó ń pa wá yìí ọ̀rọ̀ ìdìbò là ń sọ. àbẹ́ẹ̀ náà pé àwọn àgbààgbà wa máa sọ̀rọ̀ ìdìbò nígbà tí nígbà tí jíì sì ń jà lọ́wọ́ tí wọ́n ń pa àwọn èèyàn bí ẹpẹran. bẹ́ẹ̀ ni ìdìbò náà ti ń sọ. Hmm. alàgbà wọn ní wọn ní don't wait to your kill o wọn ní Nigeria constitution is a scam <laughs> wọn ní Fulani will never obey any law before they will kill you wọn ní think Yorùbá first. Hmm. Hmm. àsìkò yìí tí ò bẹ́ẹ̀ lọ́ọ̀kankan. ìdọ̀tí mù wá lára nígbà tá a fẹ́ pàwọn èèyàn pa wá wọ́n tún wá fẹ́ pé kí wọ́n máa fún ọ ní kinní kan mílíọ̀nù náírà kọ́ máa lọ fi fúnra wọn ṣe. àbẹ́ẹ̀ rí wọ́n tẹ̀sí wá ní finance àtúndí àpò owó àtúndé lọ bá wọn. Hmm. a sì ní wá nàìjíríà ní wá. ẹ̀yẹ́ rí tó gbọ́n bàjẹ́ gan ni. Ah. ìwọ wọn ń bẹ̀rẹ̀ compensation pé táwọn ò bá rí kan bá tó ọba compensate àwọn àwọn ọmọ kó ń jẹ lọ àwọn ọmọ kó gbá lọ. ẹ ẹ ṣe mọ̀ pé iṣẹ́ tó ń rùn yìí hmm. iṣẹ́ tó ń rùn wọ́n ti sọ tó ti pẹ́ ó kàn ṣẹ̀ṣẹ̀ ń jáde ni. Hmm. Hmm. because a ti wà ní ọ̀nà ọ̀rọ̀ yìí ó ti pẹ́ díẹ̀. àwọn àgbààgbà wa àti bí ààrẹ làwọn lé. a dẹ̀ mọ̀ from history sẹ́rí nǹkan kan tó ń ṣe wá nílẹ̀ Yorùbá àfẹ́ amáǹdìsí yìí ṣùgbọ́n. Hmm. nígbà tí ọ̀gá wa Fáṣọjọ́ wà ń bẹ̀ hmm. a béèrè fún wípé a fẹ́ yára wa. Hmm. àwa wá ń rò bí ẹni pé tí irú Tinubu àbí ẹnibọdì ẹ̀ bá débẹ̀ ó máa wá ní ká tó a yára wa kúrò nínú Nàìjíríà. ìfẹ́ nìyẹn máa sọ ní pé ẹgbẹ́ kò ń ṣe ààrẹ tòun tán ẹ tó máa yọra yín bẹ́ẹ̀ni hmm. ẹjọ́ ẹ ṣáájú òun òkú òní kò tó ẹjọ́ òun ṣe tòun tán kan tó bẹ̀rẹ̀ ní tẹ bá fẹ́ bẹ̀rẹ̀. èyí hmm. tó máa ṣẹlẹ̀ nìyẹn tó ìyá yẹn wá kọ̀ǹtínú ah. hmm. òun dẹ̀rẹ́ kò lè dá gbòsè because òun nìkan ló máa dá wà ní Àbújá pẹ̀lú àwọn gàǹbarí tó máa sọ̀rọ̀ àwọn dẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so bí a ṣe ń ṣe yẹn ìfẹ́ ìtàdẹ̀wá sójú abẹ́ kò ká nípa àṣemọ́ àwọn gómìnà wa. mẹkẹlẹ kan tó kù ẹ̀dá ní kálukú máa lọ. bẹ́ẹ̀ni àwọn gómìnà wa àwọn ni wọn lábàbà wọn ò sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Hmm. èyí tó fẹ́ jẹ ló bá wọn. ní tó fẹ́ jẹ nìkan ni wọ́n ń wá tí wọ́n tó fẹ́ jẹ nìkan ló bá wọn. a sì tún gbọ́ pé wọ́n náà fẹ́ gbowó lọ káwọn mọ́lé mílíọ̀nù mílíọ̀nù. Ah, ah. ọ̀nà náà sọ pé wọ́n fẹ́ lọ gbé owó káwọn mọ́lé mílíọ̀nù mílíọ̀nù náà fẹ́ lọ mọ́ gbé káwọn mọ́lé táwọn mẹ̀kúnnù ti wá tó wá pàdánù ẹ̀mí wọn kọ́. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ṣàkíyèsí. Hmm. akíyàwó tinúọlá abdulaziz akíyé o wọn ní ìyá mo kí ìyá àbàdà ti yá ọfà o pẹkùṣẹ ẹṣẹ àdúpẹ́ à ń gbọ́ yín bàbá. ẹ ṣeun o ẹ kú darapọ̀ mọ́ wa o. Hmm. ní ọ̀rọ̀ eh, ilẹ̀ nàìjíríà tó fẹ́ mọ̀ hmm. ọ̀rọ̀ ilẹ̀ yorùbá. kí àwọn olórí wa àwọn gómìnà wa tí wọ́n bá dákẹ́ tí wọ́n sọ nǹkan kan bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí hmm. a máa béèrè àlọ́wọ́ àwa wípé kí ni kí ni èrò àwọn bíi Mákindé kí ni èrò bíi àwọn Fáyọ̀ṣe hmm. lórí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ hmm. tán bá máa jáde wọ́n á bẹ̀rẹ̀ sí gbé ajá lọ́bọ̀ fún wa àwa náà àádẹ́ máa àádẹ́ máa wò wọ́n bí ìran hmm. Hmm. ẹnìkan jáde ó sọ pé Buhari ó ní pé iṣẹ́ tí Buhari ń ṣe ó ní pé ó ṣòwò tó wà incompetent hmm. rìpọ́tà náà sọ fún pé kó má bú Buhari. Bàbá wa láwọn bàbá wa láwọn bàbá wa láwọn rí búùkù àbí ìyá wa láwọn rí búùkù Nàìjíríà <laughs> láwọn rí búùkù ẹ̀ ò lágbára fá. <laughs> wọ́n ní Yorùbá governance are enjoying security money from Abuja. Hmm. bẹ́ẹ̀ ni o hmm. security tó jẹ́ àwọn nìkan náà ń protect. gómìnà tí wọ́n sanwó fún ní dọ́là hmm. kò ní fẹ́ bá yín ṣe ọ̀rọ̀ ṣe ìjàngbara. mínísítà tó ń gbowó ẹ̀ ní dọ́là báwo ló ṣe fẹ́ fìjọba sílẹ̀. so àwọn senators tó ń gbowó ní dọ́là kí ló kàn wọ́n pẹ̀lú ìlú òdà lójú tí wọ́n ìlú gbà. Hmm. Hmm. pé bámúbámú la yóò mọ̀ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan. mọ̀ pé bí ń pọmọ ẹnìkan. gómìnà hmm. mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan. gómìnà wọn yẹn. sọ láàrin wọn nísìnyí a ní gómìnà mẹ́fà ní yorùbá yorùbá state. wọ́n ti ó dàbí nípa ti yọ̀ǹda kwara. so nísìnyí wọn ò tiẹ̀ sọ̀rọ̀ pé a fẹ́ a fẹ́ yí ara wa kúrò nínú nàìjíríà a kàn ń ba lọ ní ìjà yẹn kàn ń lọ ní ìjà yẹn kàn ń lọ ní tó bá yá a di dandan pé ká pínyà. Hmm. bó ètò ìpínyà yẹn láti ṣe ìjọba lórí ara wa àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ gan. Hmm. Hmm. because ẹ̀mù ọ̀rọ̀ treasury nàìjíríà àìmáníyànjú ẹ̀ òun ló jẹ́ ká má mọ bá ṣe ń lọ owó nàìjíríà kọ́lọ́run hmm. kó ṣàánú wa kọ́lọ́run má rẹ̀ kó gbà wá. Hmm. olóyè Sunday Igboho tọ́wọ́ tí wọ́n fẹ́ gbéga ìjọ kí tún ni tiwọn ṣé pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ náà náà ni àbí lórí ọ̀rọ̀ Fúlàní tí à ń sọ yìí náà ni. àwọn àwọn clever gan wọn lè má lọ school bọ̀ wọ́n clever. Hmm. bẹ́ẹ̀ ni so nígbà wọn ṣe ni pé wọ́n máa fẹ́ divert attention public discussion Hmm. so tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lé ìgbòho káàkiri nìkú ẹ̀yin oníbẹ̀ tó lé gbòho bóyá àwọn èèyàn tí wọ́n lé ẹ̀ lè mọ̀ ah. bóyá àwọn olóṣèlú tiwa náà ilé káàkiri ẹ̀ lè mọ̀ hmm. Hmm. yes so at the end of the day eh, ìgbòho gan kò yẹ kó máa bá wọn fi níkùnkùn bá wọn ṣe so ibi hmm. tí gbogbo ọ̀rọ̀ já sí ni wípé a ní orderliness nílẹ̀ yorùbá ọdún àkàwé náà bọ̀ a fi orderliness kà fi kún. Hmm. Hmm. wọ́n máa ń sọ kiri kan gbogbo ilé ò lè a lè sùn ká kọrí síbì kan náà a ní ẹ̀họ̀nà láàrin wa tó bá yẹ ká lẹ́họ̀nà ni gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n nítorí wèrè ilé wèrè tálákì ní ìlú. bẹ́ẹ̀ni sojú èrè ká bá gbé tiẹ̀ wá. tinú lẹ́gọ́ pàdé ẹ̀ ni. bẹ́ẹ̀ni so àwa di àwa wà ní situation tó jẹ́ pé àwọn tí ò mọ̀ àwọn náà tó wá ń control ẹni tó mọ̀. lẹ́tà ti bí ọ. kọ́lọ́hún olódùmarè kó ṣàánú wa. ọlọ́run ṣàánú wa. bàbá wa gani ẹ ṣeun bàbá wa ẹ ṣe bó wá jẹ́ bá bẹ́ẹ̀ bá sì tún rí nǹkan tá a sọ torí nípa ti bá Gani Adams yìí bóyá tẹ́ bá jẹ̀ tún fẹ́ wá tún wá bá wa tún sọ sí nípa ti bá Gani Adams yìí pé. mo lọ́rọ̀ mo lọ́rọ̀ lórí ti bá Gani Adams àti ifá Fẹ́mi Fálànà kan akẹ́kọ̀ọ́ máa tètè lọ́nà padà sílẹ̀. ok kò burú ẹ ṣeun bàbá wa. ẹ ṣeun ẹ ṣeun o wọ́n ní ìyá wa bóyá bàbá ni wọ́n àbí màmá wa wọ́n ní. wọ́n ní kọ́là Don't expect anything good from mm. our governors. Many mm. families are in pain now. Mm. Too much talk can't solve this problem. I swear, we're fully ready for Calgary. <laughs> Calgary àti kò Nàìjíríà àwọn ìlú lomba ń bá wa ló ń bá wa tó ló ń bá wa tó lù. Ẹ ṣeun bàbá wa níbi wa mú un náà bẹ́ẹ̀ ni o bàbá wa wọ́n bá wa wọ́n bá wa wa tuntun lórí bá wa tuntun lórí torí pé ohun tó ń lọ yìí bá ń gbọ́ kì í ṣọ̀rọ̀ ẹnìkan kì í hmm. ṣe téèyàn ó ojú rírọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni olóhùn ló ko wọ́n yìí ọ̀rọ̀ Mm, mm. ìyá wa tinú ọdẹ àwọn náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. àá náà ni kò kàn wọ́n bóyá mẹ̀kúnnù ń jẹun àbí a ò jẹun mm. ṣùgbọ́n ọba ọ̀run ọba ọ̀run ò sùn àpò tí wọ́n ní wọ́n àpò tí ní wọ́n ń jà fún yorùbá ronú yorùbá ò ronú rárá kò hmm. sí ìfẹ́ láàrin àwa yorùbá tọ̀ ṣe torí táwọn náà tún sọ báyìí wọ́n ní yorùbá ò ronú rárá. Hmm. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ibà Gani Adams tá à ń gbọ́ lọ ẹ jẹ́ ká gbọ́ tán hmm. ká gbọ́n. tó gba ẹni wa gbọ́ tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ ni bá ṣe rí wọ́n ti fẹ́ parí ọ̀rọ̀ tó wà láàrin wọn ni ó ní bí yorùbá ṣe máa yan àná àní ó ní bí yorùbá ṣe máa ń yanjú ọ̀rọ̀ àwọn kò sí ìran tó great tí ọ̀tẹ̀ òun sí ń bẹ̀ hmm. kò sí ìran kò sí ìran tó lálùbáríkà tí àwọn ẹ̀yà ọ̀tẹ̀ òun sí láàrin wọn hmm. ẹni afẹnifẹre wọn pín ẹgbẹ́ wo ló wà ní ṣé Arewa consultative forum nìkan ló wà ní north báyìí ẹ mọye northern headers forum northern guinea kan àwọn náà ti wọn ti bímọ tí hmm. ẹgbẹ́ bá ti lálùbáríkà bóyá ọ̀tẹ̀ ni àbí òdodo wọn á bímọ wọn á pẹ̀ka hmm. kò sẹ́gbẹ́ tó lálùbáríkà wọ́n bá ṣe ń dàgbà inú ọ̀tẹ̀ àbí èrò rere wọn á pẹ̀ka ọmọ hmm. ok good example most of the afẹnifẹ tó kó la afẹnifẹre yẹn afẹnifẹre afẹnifẹre náà ti kúrò OPC náà most of our group tó jẹ́ oníjàngbara OPC náà most of our group tó jẹ́ oníjàngbara wọn break break break break even OPC ń lọ bí two three factions hmm. àlùbáríkà ló wà ń bẹ. Hmm. lóòótọ́ kì í ṣe ìtàn tó dáa ṣùgbọ́n nínú nínú ìbàjẹ́ nǹkan dídùn ti máa wà ń bẹ̀ tó bá yá. Hmm. so tí tí ìyàwó ò bá dẹ̀. ẹ̀yin náà lè pè wọlé láti bá wa dá sí i ẹ lè pè wọlé. àwọn tó tẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ wa ètò ẹgbẹ́ ìyẹ̀wò lẹ̀ ń darapọ̀ mọ́ yìí o tó bá yẹ pé hmm. ńgbà àkọ́kọ́ yín tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ẹ bá wa tẹ́tí kẹ́ bá wa gbọ́ nǹkan tá a kó wá lónìí lórí ètò ẹgbẹ́ ìyẹ̀wò tá a gbé wá lónìí ni pé àwọn DSS tí wọ́n lọ àtáàkì olóyè Sunday Igboho hmm. kí ló ṣe tá àtáàkì rẹ̀ tá fi fẹ́ tá hmm? tani ká lọ àrẹ́sì ẹ̀ kí ló ṣe kí ló yóò ṣà ní ẹ̀ṣẹ̀ téèyàn ó ṣe kan tó àrẹ́sì àti pé tá a bá wá àrẹ́sì dákun ṣé wọ́n túbọ̀ ń da omi ìlú rú ni àbí wọ́n fẹ́ kó tòrò hmm. ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ní ti àwọn Fúlàní àtàwọn haúsá tó stop àti gbóúnjẹ wá sí ọ̀dọ̀ wa ní south pé nígbà tẹ́bí bá pa wá àní hmm. àní ní nǹkan tá a ṣe ju pé ká jọ ọ̀rẹ́ lẹ̀ ká káláwọ̀ ọjà mọ́ nìyẹn pé a fẹ́ pín mọ́ kí lẹ̀yin hmm. rí sí i ṣé ká sì mọ gbóúnjẹ lọ́wọ́ wọn ni àbí káwa náà ká ṣe kí ni ká ti mọ pọn mílẹ̀ dòǹgbẹ torí irú ìjọba yìí nìsín bábá láwọn ò wọn wá mọ́ kí la fẹ́ mọ jẹ oúnjẹ hmm. tó tún wá wà lù ú tọ́ǹjẹ tọ́túnwá ló ń wọ́n ṣé kò ṣe pàwà yorùbá ara wa náà lọ́ta ara wa báyìí ní ìsìngbà tó yẹ pé a bá sọ pé lóúnjẹ bá wọn òun ni ó hmm. jẹ́ kí wọ́n ní à ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn haúsá o kọ́ mọ gbóúnjẹ padà wá sí ìlú o. bí wọ́n ṣe ń kọ́ ti wọn lọ báyìí ó yẹ kí tọ̀dọ̀ wa dẹ̀rọ̀ ni. kó ti mọ jáde ni kó sì mọ kó tẹ̀ tún wá tẹ́ kó tún máa tà kí iṣẹ́ hmm. tún fi wà nílùú fún gbogbo àwọn ọ̀dọ́ wa Hmm. ẹ̀kẹta ni èyí tí ba Gani Adams sọ òun la ṣe gbọ́ tọ́nìsì pé tá a bá sì wà yìí òní jẹ Yorùbá pé àwọn ti fẹ́ ká kó dé góńgó náà tẹ́lẹ̀ kan tó wá pa àwọn tó láwọn ò fẹ́ kó di pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ lọ́sẹ̀ fáwọn. Hmm. ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ó ṣòpá wa Yorùbá máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ máa ń pọ̀ nú ọ̀rọ̀ wa kọ́ àbí kò hmm. lè ń ṣe rẹ́ sí bó bá ṣe rí lọ́dọ̀ yín ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ bá wa pè wọlé sórí stúdíò nọ́mbà wa hmm. pé tó bá bó bá ṣe rí lọ́dọ̀ tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ káàrẹ sí olóyè Sunday Igboho wọ́n dẹ̀ tó ń fún àwọn haúsá ní owó wọ́n ní owó ilé ilé wọn tọkọ làbújá àwọn náà sì tún sọ pé ní ọjà ṣáṣá tó jó owó yọgọbí lọpẹ tán láwọn fẹ́ẹ́ gbà ẹ dákun ṣé wá Nàìjíríà náà sì la wà báyìí ni Hmm. àbí kọ́tàtò àbẹ́nìkan ló ń fẹ́ bọ̀. àwọn tí wọ́n kidnap àwọn èèyàn tí wọ́n tún ń gba owó òbítíbitì owó òbítíbitì owó tí wọ́n ń gbà á tí wọ́n lọ ń jí hmm. àwọn ọmọ kọ́ tí wọ́n ṣe e, e, iṣẹ́ bí ìrọ̀lẹ́ lẹ́nu àìpẹ́ yìí lọ́ sì ní bandit wọ́n sì tún lọ kidnap èèyàn fifty. Hmm. bẹ́ẹ̀ sì rí owó tán lọ kó fún wọn tí wọ́n fi rí báwọn kan ni wọ́n lọ kó wọn fún àwọn kan náà ṣàlọ́ kówó yẹn fún tí wọ́n fi ń gbà àwọn ọmọ yẹn lẹ̀. bẹ́ẹ̀ ni ṣé bí ó ṣe máa lọ náà rèé hmm. àtẹ̀jíṣẹ́ wọlé láti ọ̀dọ̀ Olúyọmí wọ́n ní our Yorùbá elders wọ́n ní used to say that there is no love among we Yorùbás wọ́n ní this generation is different so. Hmm. Hmm, wọ́n tún ní ìyá mi we need to tell all our farmers to start going to farm in groups ṣe ti rí nǹkan tá à ń sọ náà pé ṣé káwọn Yorùbá wá gan ṣé káwọn agán kò sí hmm. iṣẹ́ àgbẹ̀ yìí ní ṣíṣe irú àwọn Haúsá tí wọ́n ń béèrè compensation yìí tí wọ́n ń hmm. béèrè owó òbítíbitì ṣé kíjọba gan bọ́ bá ti ẹ̀rí irú owó yẹn gan tó fẹ́ ni wọ́n fẹ́ kó fún wọn ṣé kíjọba gan kó owó yẹn kí wọ́n fi dá oko lóríṣiríṣi kán fi dá oko hmm. lóríṣiríṣi kí wọ́n gbin oríṣiríṣi àwọn nǹkan tó wọ́n wọlé kí wọ́n ra àwọn nǹkan àwọn nǹkan irinṣẹ́ tí ó mọ̀ mú kí iṣẹ́ ọmọ ilé kí wọ́n rà dà síbẹ̀. tí gbogbo ọ̀dọ́ wa ó ti dókè aya nìkan náà ń kó oúnjẹ wá. kí wọ́n gba àwọn ọ̀dọ́ síbẹ̀ kí wọ́n mọ wá ah, ṣiṣẹ́ àwọn ọ̀dọ́ tí ah, wọ́n ṣiṣẹ́ síbẹ̀. àrùn bábá pọ́ìsì oúnjẹ tó ń gbé wá ẹ̀rọ eh, adúrú àwọn èèyàn tó bá pa bàbá mi ṣojú omi tánná tánná wọ́n ń jẹ́ ti tòmátò àbí kí ni nǹkan tẹ́yìn náà rí ẹ jẹ́ tún gbọ́ ọ̀rọ̀ wọn síwájú. ẹ pè wá sórí studio number wa zero seven four three eight double zero two one zero six tàbí kí ẹ dẹ̀ pè wá sórí whatsapp èyí tẹ́ ẹ̀ bá sí ní united kingdom ẹ pè wá sórí whatsapp number wa plus four four seven four two four seven two eight seven four three à ń retí ìpè yín o ẹ jẹ́ ká tún fi orin là á kan ló gbé sílé. ká tiẹ̀ gbọ́rọ̀ wọn ìtàn torí ọ̀rọ̀ ọba Gani Adams kó tán. ó dáa. obìnrin ò ní dùn lọ títí ṣùgbọ́n wọ́n bá rí di méjì à èmi ni máa sóúnjẹ tèmi lọ́sẹ̀ yá oúnjẹ ó gbọ́dọ̀ yàtọ̀ ẹ̀rí pọ́ńpì àdùn so ó gbọ́dọ̀ yàtọ̀ ẹ̀rí pọ́ńpì àdùn so ṣe rí ọ̀rọ̀ wípé faction wà oríṣiríṣi ẹgbẹ́ wà hmm. ìgbà míì ire ló máa ń jẹ́ fún ilẹ̀ Yorùbá. Hmm. torí tán bá kóra wọn tójú kan ọ̀lẹ́ máa ń wà hmm. bọ̀ tó bá ti di issue of common interest hmm. yóò bá gbàgbé ọ̀tẹ̀ o torí àmẹni tí fúlàní máa pààyẹ́ ẹ̀ lọ́la o àmúni tí fúlàní máa jẹ ọkọ ẹ̀ lọ́la o débi bá dé kò sí bó ṣe lágbára tó ọwọ́ ẹ̀ ajábọ̀ ah. o nígbà tí o bá ti ráyè dáko so irú pàdé tá a pè ní abijay test of ground ni group mẹ́fà péré la pè ẹsẹ̀ gbogbo lórí group mẹ́fà dẹ̀ pé Hmm. àwọn tó wá láti ìbàdàn wá sí ìbàdàn bí odò ṣe mú tó wọn wọ́n ra wọn délé bàbá adébánjọ hmm. tóró ti di pé common interest wà nǹkan tá a hmm. fi ìpàdé yẹn ni pé issue of security ta ló máa gbọ́rọ̀ security tí ò ní dìde èyí táwa dẹ̀ ń ṣe tàbí ti gbogbo ẹ̀dá kẹ̀ torí pé security wà ní tẹ bá gbọ́ ìbọn pola nínú kọ́ńbàndì yìí ẹ kọ́kọ́ stop interview yẹn náà ẹ stop ẹ̀ náà ẹ kọ́kọ́ wò bí ah, báwo ni láìpẹ́ máa yẹ safe kan tó ń pè ní security kò síjọba tó lè succeed láyé yìí hmm. without good security òun là hmm. kọ́kọ́ nínú ìjọba so bàbá náà wà ń bára wa jà tábàrà wa jà tá a ti rí fìrífìrí ogun lóòótọ́ kì í ṣe pé ogun fẹ́ wà àti rí fìrífìrí ogun àti rí àwọn ìran kan tó ní bẹ́ẹ̀ nàìjíríà kankan náà ti wá tọ́nà hmm. wá láti Libya wọ́n wá láti Mali wọ́n wá láti Mali bẹ́ẹ̀ ni. wọ́n fi more than two hundred lórí wọ́n dẹ̀ ya fídíò ẹ̀ hàn wá. kí ló dé. wọ́n dẹ̀ ti kó ammunition in box kì í ṣe ẹyọ hmm. in box jẹ́ pé box yẹn wọ́n ń tò wọ́n tò ó dẹ̀ fi hàn wá pé àwọn ti wọlé o. báwa ni abára wa jàjà ọ̀tẹ̀ kan gbàgbé hmm. ọ̀tẹ̀ hmm. ìpàdé yẹn gan gbogbo àwọn tó lọ sí vigilante gbogbo àwọn tó wà ní Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn tó wà ní gbogbo ẹgbẹ́ ọ́fíìsì náà ti kúrò. Hmm. mo dẹ̀ sọ lọ́jọ́ hmm. gbọ́ mo ní gbogbo wọn ìyá ọmọ wa ni wọ́n o ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo a ti wálé báyìí bó ti hmm. jẹ́ pé kì í ṣẹgbẹ́ kan ni gbogbo àjọ wà kékeré lẹgbẹ́ o òṣèlú á lọ ọ̀tẹ̀ á lọ alájọbí ló máa kù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ alájọbí ni ò kì í ṣọ̀rọ̀ ẹgbẹ́ o bí gbogbo wa bí àwọn arọ́mọdọ́mọ wa ò ní ṣe géègùn fún wa pé kí làwọn bàbá àwọn wò tó ọ̀rọ̀ náà rèé ẹgbọ́n kan tí Gani Adams wí ohun kan tí wọ́n wí yìí ẹ̀yin èèyàn wa ṣé wọ́n wí ire àbí àbí ẹgbẹ́ ó sì tún kù bì kan ẹ̀yin èèyàn wa afẹ́kẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ wọn náà ni àtìgbọ́ yìí. ìyàwó náà wọ́n ní fáàmù ní ìlàró ní Ogun State ní mother village àwọn tọ ṣé Fúlàní ò tí ì jẹbẹ o sọkọ ṣé wọn ò tí ì débi oko yín o. kó pé wọ́n ní ààrẹ ààrẹ is making sense on this one tọ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ tọ̀ wọ́n wí ire nù. wọ́n ní wọ́n wí ire. wọ́n ní wọ́n wí ire wọ́n ní ààrẹ is making sense on ah, this ah. one. pé wọ́n make sense dáadáa àdúpẹ́ lọ́dọ̀ tí yín náà ohun tí ẹ̀yin náà bá rí àrètí ìpè yín àrètí ìpè yín láti bá wa dá sí i tí bá Gani Adams wí yìí bó ló ṣe rí àwọn fúlàní yàwùsá tán láwọn oúnjẹ wa máa wọn ò kẹran wa. ṣé ni ká máa ni wọn bá láwọn ò màálùú wa mọ àwọn òkò oúnjẹ wa sáwa náà lè dáko ni àbí sọ pé ní ilẹ̀ tiwọ̀ ìṣẹ̀lẹ̀ tó fi hmm. jẹ́ pé òkè ọya nìkan lọ́gbọ̀dọ̀ máa kó àti hmm. ẹ̀rọ pé tí òkè ya bá láwọn fúnra wọn ganan láwọn ń lọ tí ìsàn alalẹ́ àkọ́kọ́ fẹ́ lọ láwọn ń lọ sáà ní jẹun mọ́ ni. ìgbà tán láwọn fẹ́ àwọn fẹ́ owó àwọn fẹ́ kọ́ compensate àwọn ẹ wo ògúnfe táwa gan fúnra wa ní lọ́dọ̀ wa tá à ń ṣe. ògúnfe tí ó bímọ tí bí òkú bímọ tí ó kúnlẹ̀ mélòó la fẹ́ jẹ téèyàn bá ṣe dáadáa bá ń ṣe bá ń ṣe náwó gan-an àlékògùnfẹ́ ńgbà bá máa kògùnfẹ́ ògúnfe two hundred yóò ká náwó. àbí màálù ọ̀nà àwa náà sì lè sí ebi àwọn náà. a lè sọ nígbà tí ṣe pé kò sí bá a ṣe lè sí ní tá a bá fi lé sògúnfe náà tá a fi sin adìẹ náà kọ́ láàfi lu mọ̀ láàfi sin mọ̀lú nítorí kó mọ̀ jẹun ni. Hmm. tó ẹ̀yin èèyàn wa ó jẹun kó mọ̀ dàgbà. <coughs> ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ la gbọ́ yìí o ẹ jẹ́ sáré dókè lọ́nà ká polówó ọjà tàbá padà dé a mọ̀ wá tẹ̀síwájú padà lórí ètò ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé à ń retí ìpè yín ẹ̀jẹ̀ sáré lọ́nà à ń bọ̀. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ̀ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ Ìbílẹ̀ Radio láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pe àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and television. tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ gbilẹ̀ tìtìtì. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò ẹgbẹ́ yẹ̀ wò. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìjọba òkòwò àwọn ènìyàn. dókítà wa ní nàìjíríà lẹ́ńjẹ́ wa ní nàìjíríà o. ẹni kọ́sẹ̀ parí wọn ò rí iṣẹ́ ṣe ẹni parí ìwé mi ní báàmì ni o bí ó bá fi sọ. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa fún gbogbo ìpolówó ọjà yín ẹ bá wa dòwò pọ̀ gbogbo ẹ̀yin alájí bàbá lọ́jà gbogbo ẹ̀yin níléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké tẹ́fẹ́ káwọn èèyàn mọ tẹ́ àbí tẹ́ ń gbéṣẹ́ sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv láti polówó ọjà yín ẹ̀yin onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ̀ṣáláṣí ni gbogbo tí ẹ bá fẹ́ tẹ́ bá ń tà tẹ́ fẹ́ káyọ̀ gbọ́ pa ẹ̀ kàn sí wa ní orí ètò yìí tàbí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv ẹ bá sì fẹ́ ẹ bá sì fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn ètò wa yálà ètò matchmaking ni ìdílé aláyọ̀ ni entertainment news ni àbí lórí ètò ẹgbẹ́ yẹ̀wò yìí náà lẹ ti fẹ́ ká bá yín polówó ọjà yín lẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ ẹ kàn sí wa lónìí owó tábìlì owó ìdápọ̀ ọmú ẹ̀yin náà sì lè mọ sọ nígbà wa káwa náà mọ̀ fi polówó yìí kájọ mọ̀ ṣe ní àní ń fún ọ àní ń gbà á ẹ ṣé gan ni ẹ̀yin náà sì rí i pé ọlọ́run ọba yóò máa jẹ́ kí iṣẹ́ yín ó gòkè ìyá wa ti mú ọlá wọ́n ní people have started having their ranches in Ilaro now I saw someone's ranch in in progress with cows ṣé ẹ rí báyìí. ẹni kálukú ti ń padà lọ ọ̀dọ̀ rẹ̀ nù. àwọn tí ò fi para nu. àwọn tí ò fi para nu. nígbà tó bá ti di pé tó bá ti di pé wọ́n fẹ́ fọwọ́ mú oúnjẹ wọn wọ́n fẹ́ fọwọ́ mú mọ̀lú káà náà bẹ̀rẹ̀ sí sinmi. bẹ́ẹ̀ni. àwọn oníyá wa yìí sọ tó sì wọ́n ní Yorùbá land is a blessed land but our government is encouraging Yorùbá farmer Hmm. Our government is wọ́n bá fẹ́ sọ pé ní our government is not encouraging Yorùbá farmer at all. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n ní bọ̀ hmm. Yorùbá land is a blessing. It's eh? a blessing land. Ó ṣe jẹ́ pé àtòkè ọya nìkan náà lè ti lè gbóúnjẹ wá. Hmm. Ṣé àlè ṣe àwa náà lè ṣe àlè gbóúnjẹ lọ́dọ̀ wa ni kó wù? Eh, eh, bẹ́ẹ̀ni wọ́n ní may God bless you ma, ẹ ṣé àdúpẹ́, ẹ ṣé àdúpẹ́ ìyá wa àwọn náà kí wọ́n ní ọ̀rẹ́ mi help me get farming láàárọ̀ <laughs> àbí àwọn náà ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní we need more Yorùbá's mothers to sọ̀rọ̀ sókè. Hmm. ẹ ṣeun. a nídìí wọn kó sọ̀rọ̀ sókè hmm. ká ṣe n tá a bá ṣe lé àwọn ọmọ wa ní òde bá a gbọ́dọ̀ dákẹ́ kí tara wa máa bá wa dákẹ́ káwọn olórí wa ká má tà wá tán hmm. ló bá ṣe rí lọ́dọ̀ tí yẹn bá wa pè wọlé àwọn wo ló ń kó ẹ bá wa dá sí i àwọn wo ló ń kó ìbọn fáwọn fúlàní àwọn wo ló ń kó ìbọn fún wọn tó àwọn wo ló ń kó ìbọn fún wọn ẹ ṣeun ẹrù òbodò náà jìm mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ní longest time ma ẹ longest time ẹ ṣé ẹrù òbodò náà jìm ẹ ṣe àdúpẹ́ wọn ní longest time mo kí yín ẹ àwọn ọmọ ló ń kọbọ fún wọn. àwọn náà ti sọ fúlàní gan ti sọ ó ní ọ̀pá làwọn máa ń mọ̀ táwọn fi ń dẹran àwọn náà náà ń kọ́ wọn níbọn. àtayébáyé láti mọ̀ pé ọ̀pá ni mọ́là fi ń dẹran. àwa ni wá nàìjíríà ni wá wọ́n ń kówó fáwọn kan àwọn kan lọ gbowó owó ńláńlá lọ́sàn-án lọ fi gbọ́ àwọn tó ń gbé lọ wá hmm àwọn yìí ń gbowó tiwọn nù ẹnikẹ́lùkù ti ń pín wọ́n ti wọ́n ti ń gbẹ wọ́n ti ń gba kí ló máa ń pè wọ́n ní bàbá tí bàbá bá kú wọ́n pògún wọ́n ti ń pògún wọn nù àbí àwọn ọmọ ìyá hmm. mẹ́ta Ìgbò hmm. Yorùbá Haúsá àwọn Haúsá wa ń pògún wọ́n ti ń gbógun wọn láì tí ì kú tí Nàìjíríà ò tí ì kú àwọn ti ń pògún tiwọn kálukú wá tètè pa Nàìjíríà náà ní kẹ́ni kálukú kó ṣe kí ni kókógun rẹ̀ lọ́wọ́. Hmm à ń retí ìpè yín à ń retí ìpè yín ohun tí ibà Gani Adams náà sì sọ nípa wípé láà bá fọwọ́sowọ́pọ̀ wípé ìtura ó bálẹ̀ Yorùbá ṣé wọ́n wí ire àbí kí ni nǹkan tẹ́yìn náà rí sí i wọ́n nítorí wípé àwọn Fúlàní Haúsá nígbà tí wọ́n ti gbogbo nǹkan tí wọ́n rí náà ló ń fún wọn ní agbára wípé nígbà táwọn pé àwa náà ṣẹ̀ṣẹ̀ wá ríran ríran ní ìsìn ni pé wọn ò fẹ́ ká lóko wọn ò fẹ́ ká ní káwa fúnra wa ní eh, ọrọ̀ ajé kankan nǹkan ọ̀gbìn wọn ò fẹ́ káwa fúnra wa. ọmọ jáwọn nìkan náà mọ̀ gbé wá. tí ó fi jẹ́ wípé n táwọn ń tà nìkan òun náà láàmọ́ rà pé torí ẹ̀ ló fi jẹ́ wípé wọ́n ń da gbogbo àwọn ẹran wọn sínú oko táwọn ọmọ Yorùbá bá ti gbìn wọ́n pọ́n pa àwọn àgbẹ̀ wa wọ́n ń ṣá wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ wípé nǹkan tó fàánù àfìgbà táwa fúnra wa náà wá ríran rí wọn báyìí pé tó ìyìn tí wọ́n fẹ́ nù o pé ká mọ̀ bá a mọ ní ohun ọ̀gbìn kó lè jẹ́ ọrọ̀ ajé tiwọn nìkan ni ó mọ̀ lọ òkè hmm. ní nǹkan tí Ìbà Gani Adams sísọ bó ló ṣe rí kí lẹ́yìn náà rí sí i ṣé òun ló ń fún àwọn Fúlàní yìí ṣé òun ló ń fún wọn lágbára ni gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ yìí àbó ní nǹkan míì tó tún wà ń bẹ̀ tó wà ń díẹ̀ tí àwọn Fúlàní yìí tí wọ́n ṣe wá ń ṣe tí wọ́n ń ṣe yìí tó yẹ pé ojúmọ́ kan wàhálà kan ojúmọ́ kan ọ̀ràn kan ni wọ́n fi ń dá sí àwa tá a jẹ́ yorùbá lọ́rùn ẹ̀yin èèyàn wa òun náà ni a ní kẹ́ bá wa dá sí olóyè Sunday Igboho àwọn DSS wọ́n gbìyànjú láti àrẹ́ẹ̀sì wọn kí ló fẹ́ àrẹ́ẹ̀sì wọn fún ẹ̀yin èèyàn wa kí lolóyè Sunday Igboho ṣe. ṣé ti fẹ́ àrẹ́ẹ̀sì wọn àbí kí ló ń ṣe tí ò dáa. àbí ó tún ní nǹkan míì nú. No? àbó tún lọ́wọ́ kan ó lọ́wọ́ kan ọwọ́ kan nǹkan kan nínú ẹ̀ tí ó fà á tán fi fẹ́ arrest wọn kí náà fà arrest wọn fún níbo là ń lọ gan ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn kan tá a gbé wá lónìí náà nu àwọn haúsá tí wọ́n ní tíjọba ò bá compensate àwọn àwọn palẹ̀ oúnjẹ àwọn mọ́ ẹ̀yin èèyàn wa èèyàn mélòó níjọba fẹ́ compensate àìmọye ọmọ yorùbá tó ń ṣòwò tí náà ń jó ẹrù wọn àìmọye ọmọ yorùbá ti ń pàdánù ẹrù wọn mélòó níjọba lọ́lọ́lọ́rànlọ́wọ́ mélòó níjọba fún lówó nù wọn nígbà tí àwọn haúsá àti fúlàní tí wọ́n ń gbé wa ní condition wọ́n béèrè owó tabua nígbà tí èèyàn bá béèrè forty six point seven million àbí ìkẹ́dàkùn ẹjọ́ téèyàn béèrè rẹ̀ pé kán fi compensate àwọn torí àwọn ọjà àwọn tó jó ní ṣáṣá tá a bá wá mú ti ṣáṣá kù tá a tún wá bọ́ sẹ́kọ̀ọ́ tá a bọ́ síbòmíì náà níbi táwọn èèyàn ti pàdánù ẹjọ́ èèyàn mélòó níjọba ó fún lówó èèyàn mélòó ní ìjọba ó compensate ọwọ́ ẹni pé àwọn ò ní gbóúnjẹ wa mọ́ ẹ̀yin èèyàn wa ṣé wọ́n mọ̀ kó oúnjẹ wọn lọ ṣáwa fúnra wa náà lè dá nǹkan wa ṣe. àbí ká tún pè wọ́n padà ká tún kó wá tá a bá lè dá a ṣe tó pé a bá lè ṣe láìmọ́jọ oúnjẹ wọn. Hmm. àbí bó ló ṣe tún kọjú sí ṣé káwọn ọ̀dọ́ wa náà tún jáde ká tún yáyá hmm. ká tún yáyà irú tá fi ń mú wọn lónìí pé wọ́n lọ ṣe yàwúyàwú wọ́n ń gbórí èèyàn wọ́n ṣe gbogbo wọ́n ṣe lọ́mọ́ ọrọ́kọ́ àbí. ẹ kó ti wálẹ̀ ní ìsìn tí haúsá ti láwọn òkó oúnjẹ wá káwọn hmm. tiwa náà ó dà síta káwọn lọ roko káfi róúnjẹ jà bí ló ṣe kọjú sí yín ẹ dákun ẹ bá a pè wọlé kẹ bá wa dá sí. Nigeria is finished wọ́n ní Yorùbá nation now ìyẹn ni tí hmm, hmm. bàbá. Nigeria is finished lọ́dọ̀ tiwọn wọ́n ti ní Nigeria is finished. bẹ́ẹ̀ ni ìyá wa Tinúọlá náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní. Uh, ìpínyà is not the way out wọn ní orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Hmm. Hmm. báà náà ṣe rí sínú yẹn eh. ẹ bá bá lè bá wa fi tì í tó fi sọ pé ní kò kò ṣe ìpínyà ni ó yẹ ká pín bọ́ọ̀lù la ṣe fẹ́ ṣe. wọ́n ní I really like your program ọlọ́run a máa dúró tì yín. ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣe àdúpẹ́ eh, wọ́n ní. ìpínyà is best solution ma Nigeria is mm-hmm. not working as it will never work for anyone tán mm-hmm. báwọn náà tún ṣe rí sínú ẹ̀yin náà rí báwọn náà ṣe rí sínú mm. torí pé bẹ́ẹ̀ni kálukú bá ṣe rí sí tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì. tá a bá rí ya fifty tá a bá rí ya fifty tá a rí ya sixty àwọn náà mọ̀ sọ wípé gbà táwọn náà ti wà lọ́mọge ni làwọn náà ti ń gbàdúrà pé ọlọ́run jẹ́ nàìjíríà ọ̀dá ọlọ́run jẹ́ nàìjíríà ọ̀dá títí títí táwọn fi dé ọjọ́ ìgòbẹ̀tá ìgòbẹ̀tá náà ti náà ti ń sọ ìgòbẹ̀tá ìgòbẹ̀tá ni. ẹ wo bàbá wa Síkírù Àyìndé Barrister kọ́lọ́wọ́n bó fọ̀run kẹ́ wọn ẹ wo orin tí wọ́n ti kọ yìí wọ́n ti kọ wọ́n ní ìsìn mí ogójì ọdún ẹ wo ìgbà táwọn náà sì kọrin àwọn náà kọ́ nìkan pé kí Nàìjíríà ó dáa kí Nàìjíríà ó dáa. bẹ́ẹ̀ni. bàbá wa Síkírù náà ti wá kú ní ìsìn ọdún yìí ló pé ọdún kẹwàá ọdún mẹ́wàá tí wọ́n ti jáde hmm. láyé hmm. ẹ wá wọdún mẹ́wàá àwọn ẹja yọkù ònú ọjọ́ orí nàìjíríà. nínú ọjọ́ orí wọn tó sì sọ pé ìgò bẹ̀tà. ẹja yọkù ònú ọjọ́ orí nàìjíríà tí bàbá gan hmm. ti kú ẹ wá jẹ́ àmú nígbà tí bàbá gan ṣì wà ní àyọǹgẹ tí bàbá gan ti ń kọrin wípé ọlọ́mọ ìjẹ́ nàìjíríà ó dà nàìjíríà ọlọ́mọ ìjẹ́ ó dà ẹ dákun ṣé ní ìsìn ibi tá a bá dé yìí ṣé ká sọ wípé ìrètí ṣì wà fún wa pẹ̀lú bí àwọn tó jẹ́ akọni wa ṣe ń dìde ní ìsìn tí hmm. wọ́n gbèrò láti sọ pé káwọn. bẹ́ẹ̀ni ìsọwọ́pọ̀ ìsọwọ́pọ̀ ní ìsìn ṣé òun ló pè wá ni. bó ṣe láwọn bó ṣe láwọn fẹ́ fi ìmọ̀ ṣọ̀kan àwọn fẹ́ sowọ́pọ̀ báyìí ní ìsìn ṣé ká nírètí wípé nàìjíríà ìgòbẹ̀tá nàìjíríà ìgòbẹ̀tá tá a ti ń kọrin rẹ̀ àádọ́ta hmm. ọdún sẹ́yìn ogójì ọdún sẹ́yìn ṣé ká sọ wípé ìlú lọ́wọ́ <laughs> ká sọ wípé àárìnjó rẹ̀ jó sí lásìkò ìbáyìí. àárìnjó rẹ̀ jó ti ń bọ̀ nù. àbí kí nìkan tí. ẹ pè wá wọlé torí ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò tá à ń gbé yẹ̀wò ni ètò tá à ń ṣe lọ́wọ́ ni ẹ gbé yẹ̀wò. Hmm. gbogbo ọ̀rọ̀ tó ń lọ náà là á mọ̀ ń gbé yẹ̀wò. afẹ́kẹ́ bá a gbé yẹ̀wò pé olóyè Sunday Igboho tí àwọn DSS lọ fẹ́ lọ gbé kí nìdí tá a fi fẹ́ gbé wọn kí náà ṣe hmm. kí náà ṣe tó fi fẹ́ gbé wọn àbí n tá ń ṣe lọ́wọ́ tí ò dáa ká ẹ jẹ́ ká mọ̀ tó fi di pé wọ́n fẹ́ gbé wọn ìyẹn ni àti pé tá a bá wá gbé wọn tẹ́lú fẹ́ rọgbọ sí ni àbọ̀ tó fẹ́ da àlàáfíà lúrú. àbọ̀ ṣe ń rìn súnmọ́ àwọn olóṣèlú bóyá ló ti fẹ́ lọ fa tọrọ jẹ́ sí ọlọ́run báyìí. bẹ́ẹ̀ bá ṣe wò ó sí àbáwọn olóṣèlú náà fẹ́ darapọ̀ mọ́ ètò yìí kán wá fi ṣe kí ni kán fi wá lò ó against Sunday Igboho. Hmm. Hmm. èkejì oúnjẹ táwọn haúsá láwọn ò gbé wá mọ́ ṣé ká sì fara mọ́ pé ká má gbé wá mọ́ ni àbí ká kúkú sí bòdè ká tún máa gbé wá ńgbà kan bá ti ní àwọn fẹ́ kébi pa wá torí hmm. ẹnìkan ti sọ bàbá wa tó pèlè kan wọ́n ní à ńgbà tí wọ́n bá ńgbà tí wọ́n bá febi pa wá olóyè Gani Adams náà sọ wọ́n ní ńgbà tí wọ́n bá febi pa wá tí wọ́n ń ba oko wa jẹ́ hmm. yóò jẹ́ ká ṣe kí ni ká tún padà sọ́dọ̀ àwọn wọn ò hmm. fẹ́ káwa gan dáko dípò pára náà fi mọ olóúnjẹ táwa náà fẹ́ jẹ lọ́dọ̀ wa tó hmm. ẹ bá a dá sí i olóyè sọ ẹ tí bàbá wa Gani Adam náà ti sọ pé tọ àsìkò ti tó tí gbogbo wa gbọ́dọ̀ dìde sí i ṣé hmm. kájọ kí kájọ fọwọ́sowọ́pọ̀ ni ó pè wá ni àbí bí wọ́n ṣe dákẹ́ tẹ́lẹ̀ tán dá sí i àtàwọn lọ́balọ́ba àti gbogbo àwọn gómìnà wa pé ṣé ká sowọ́pọ̀ kí gbogbo àjọ dìde ni ká ja ìjà yìí lẹ́ẹ̀kan náà ni àbí tọ̀ kásìkò yọwọ́ ń bẹ̀ nígbà tí ò bá sí pé wọ́n jọ sowọ́ pọ̀. Only uh, sister wife is only I'm 34 years old now. I never enjoy anything for for being in Nigeria. So, <laughs> ìgò bẹ̀tà náà ni o. Wọ́n ti sọ eh. wọ́n ní ọmọdé kan ní wọ́n ní ìgò bẹ̀tà ìgò bẹ̀tà títí tó fi wá di bàbá tó ń tuntun fi wá di bàbá bàbá. Ìgò bẹ̀tà yìí náà ni. Ìgò bẹ̀tà yìí náà ni. Eh, wọ́n we need to end Nigeria now to save our born and unborn generation to come. Hmm. Uh, wọ́n ní ma relax nothing can happen to Chief Sunday Igboho any attempt again cow Nigeria will go on fire. uh. <laughs> <laughs> oh. a rìn láti o káwá jẹ́ kí nǹkan ṣe Sunday náà ni o tó láwọn ò rí nǹkan tó ṣe tí ò dá ẹni bá wá ní tó ṣe ò dá ẹ wa pè wọlé kẹ ẹ wa sọ ṣe tí ò dá tó fi pé fẹ gbé e. ẹ bá wọlé studio number one zero seven four three eight double zero two one zero six zero seven four three eight double zero. two one zero six ẹ̀ẹ́dẹ̀ẹ́n tí ẹ̀ bá sí ní United Kingdom ẹ lè pè wá sórí WhatsApp number wa plus four four seven four two four seven two eight seven four three plus four four seven four two four seven two eight seven four three tàbí kẹ́ẹ̀dẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ yín àákà jáde bó o lẹ́yìn ṣe rí sí lọ́dọ̀ títí yín ṣé Sunday Igboho kí tó fẹ́ àrẹ́sì ṣé ó nídìí ká àrẹ́sì wọn ni kí náà ṣe tó fi fẹ́ àrẹ́sì Sunday Igboho eh, oúnjẹ tán ni wọ́n kó wọlé mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ pé tó bá ní wọ́n kó oúnjẹ wọlé mọ́ kébi wá pa wá ní ọ̀dọ̀ wa sáwa náà ṣé ilẹ̀ wọ̀ ṣe lọ lọ́ràá ni sáwa náà lè mọ gbin nǹkan ní káà náà mọ jẹ tiwọn tó bá ṣe é jẹ ká mọ dá jẹ tiwọn káà náà mọ gbin tiwa ká mọ jẹ ṣé dandan hmm. ni ká máa lo màálù ní sáà lè jẹran míì mọ́ ni tá a bá jẹ màálù àbáwá náà ò lè ti màálù ni. ẹ̀kẹta láwọn ẹran ọ̀gbẹ́ lóríṣiríṣi. ẹ̀kẹta ti olóyè ààrẹ Gani Adams wọ́n ní tọ̀ hmm. àsìkò ti tó táwọn ó dìde sí pé àwọn ọ̀fẹ́ kan máa lùlù máa jó lọ mò ń wẹ̀yìn rẹ tẹ́lẹ̀ làwọn fi hmm. dákẹ́ àmọ́ nísìnyí àwọn ọ̀fẹ́ nǹkan táwọn ó ṣe tí àwọn ọmọ àwọn ọmọ ọmọ àwọn wà dá ẹtọ́ bàbá bàbá wa kí náà ṣe ń gbà náà bàbá bàbá bàbá wa kí náà ṣe ń gbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti wọ́n wá ẹ dákun bó bá ti kọjú sí yín ẹ jẹ́ kí a gbọ́. Hmm. kọ́lọ́hún ọba bó bá ti kọjú sí yín ẹ jẹ́ ká gbọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó hmm. yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó jẹ́ pé àwa ara wa náà là ń ṣera wa àwa náà là dá sí i hmm. bó bá ṣe rí lọ́dọ̀ tí ẹ jẹ́ ká gbọ́. Eh, ìyá tinúọlá tún ti tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọn ní they cannot eat all they are producing in the north they hmm. have started bringing their stuff back to the west what we are producing here is not enough for us our hmm. farmer in west should be supported. Hmm. Mm-hmm. So, ó yẹ kí wọ́n sọ̀pọ́tì àwọn fámà wa bẹ́ẹ̀ ni ẹ rí pé nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé kànràn tí wọ́n fi fún àwọn haúsá tí wọ́n fi fún wọn lówó pé wọ́n compensate wọn pé kí wọ́n fọwọ́ owó kí wọ́n ra kí wọ́n ra oko kí wọ́n rà lẹ́ka lẹ́ka kí wọ́n ra àwọn katakata àwọn katakata tí wọ́n fi ń wúlẹ̀ kí wọ́n rà dà síbẹ̀ kí wọ́n pagbo fáwọn màálù kí wọ́n ṣe kí wọ́n pagbo síbẹ̀ kí wọ́n da màálù bẹ́ẹ̀ kí wọ́n wá káwọn ọmọ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run kò ṣàánú mi àwa Yorùbá náà àìkú ẹnu wa àti ká máa jẹra wa lẹ́sẹ̀ ká máa hmm. lọ́ra wa lọ́wọ́ gbà kọ́lọ̀ àwọn olódùmarè náà kó wa nítorí lára àwọn ọmọ tó ń dà wá láàmú náà ara àwọn ń dà wá láàmú nu ẹnìkan jọ wípé wọ́n fi dá ilé iṣẹ́ lẹ̀ ẹnìkan ó ọmọ fi bọ́ bùkátà lé tiẹ̀. Hmm. àbí hmm. ẹnìkan ni ó lọ tí ó ra aago tí ó ra nǹkan bẹ̀ ẹnìkan ni ó sì bẹ tí ó ji gbogbo ẹ̀ kó. tó sì kó jí kó bẹ́ẹ̀ ni. lára hmm. àwọn nǹkan tí ń yọ wá lẹ́nu ní àwa tá a jẹ́ Yorùbá lára nǹkan tí ń yọ wá lẹ́nu nu. ẹ wo kéèyàn sọ wípé ọmọ ìyá mi ọmọ bàbá mi gan lásán ẹ dákun ṣọ́ọ̀bù bá mójútó ibi ṣọ́ọ̀bù ibẹ̀ tó bá tẹ̀ ń kọ́ tiẹ̀ ìyá àbàdàn tẹ́bí kò bàjẹ́ orin jẹ́ ó ti kò ní kọ́ èyí tó ń kọ́ ni títí ẹ̀ ní ó kọ́kọ́ dúró ju ju èyí tó ní kó bá wọn kọ́ lọ ni tó bá yẹ kó ń kọ́ títí ẹ̀ ní, mọ̀jẹ̀ hmm. lára mi kan ò dáa mọ̀jẹ̀ hmm. mi pa ni ò dáa. bẹ́ẹ̀ni ẹ̀yin náà wá worú nǹkan báwọn nígbà tí ń bẹ nínú ilé gan lẹ́yìn tá a jọ súnmọ́ra wa bíi iṣan ọrùn Hmm. tí ń ṣẹlẹ̀ ká tó wá sọ wípé nǹkan tí wọ́n sọ wípé ẹ wo kínní ẹjá ti bi ẹjá ti bi ìsáná kíyèsí ogun ẹ wo ìlú òyìnbó tá a wà yìí kò sí títì bílẹ̀ bá ti ṣú báyìí street street light yóò tọ́nà yanyanyan táwọn ríra wa báyìí táwọn ríra wa ni ẹ wo nàìjíríà wa ẹ jẹ́ kí wọ́n ní wọ́n de street light lásán kí wọ́n dè é mọ́bẹ̀ tí a bá yọ̀yọ̀ rẹ̀ lọ́jọ́ kìíní tí á yọ̀yọ̀ rẹ̀ lọ́jọ́ kejì nígbà tí ó bá fi jọ kẹta àdánwò tí mo dé bá àdánwò tí mo dé bá díẹ̀ díẹ̀. ìtẹ́ sọ tẹ́ ẹ̀ fi parọ́ ìyá àbàdàn tẹ́ bẹ́ẹ̀ rí fídíò kan tí wọ́n ta ojú títì hmm. tí àwọn èèyàn jáde láti inú kí tó lọ kókúta tó fi ta ojú títì tí bọ́ọ̀ kan fi yanjú sí wọn pé wọ́n ṣiṣẹ́ ojú títì wọ́n tà rẹ̀ wọ́n dòkúta sí i wọn ò tí ì kó ń bẹ̀ ẹ́ tí ń kókúta ẹ́ tí ń kó kúrò lórí tọ́tà. <laughs> Hmm. ṣé ẹ rí wípé ẹyẹ táwa gan fi ń ṣera wa pọ̀. òun ló jù mi òun ló jù. ẹyẹ táwa fi ń ṣera gan pọ̀ pé hmm. táwa sọ wípé tá a bá ra yìí pé ó wa ẹ jọ sáwà gan kọ́ láti hmm. torí àwa gan. Sunday ẹ ìjà tí wọ́n ń jà tẹ́gbẹ́ mẹ́kíyẹ ah, bá wọ́n ṣe ń pa àwọn èèyàn bó ṣe ń ṣe gbá bó ṣe ń ṣàwò ọ̀dà ẹ wò ní ìsìn ó ti di tí ọlọ́pàá lè mú káàkiri. Hmm. lórí kí ni ká pè é. kí ló ṣe tí ò dáa. àwọn olórí àwọn àwọn fúlàní tí ń dà wá láàmú tí wọ́n ń pa àwọn èèyàn nípa àyà. Hmm. a kó àwọn ọlọ́pàá ká kó àmì ìdáàtà kí wọ́n kó wọn kí wọ́n palẹ̀ wọn mọ́. Hmm. ó ní mo fi ń sọ wípé àwa tá a jẹ́wọ́ ara wa gan tá a jẹ́ ọmọ Yorùbá wa gan ọ̀nà wo gan ni àwa fúnra wa gan ó gbé gbà ọlá ọlá ọmọpẹ ọládìméjì ọlá ọmọpẹ ọládìméjì wọ́n ní bẹ́ẹ̀ ni o. ọ̀nà wo gan la ń gbé gbà tí ó fi jẹ́ wípé bàbá tiẹ̀ la ké gbajarè pé gbogbo ariwo tá à ń pa yìí gbogbo egbe tá à ń ké yìí wípé tó àfẹ́ nǹkan báyìí mọ́ àfẹ́ nǹkan báyìí mọ́ nǹkan báyìí la fẹ́ tí nǹkan ọ̀hún bá dé tó bá wá ṣẹlẹ̀ tán àwa fúnra wa gan-an tá a láà jẹ́ Yorùbá ara wa bó o la ṣe mójútó. tá a ní tá a ní dára wa. bó o la ṣe mójútó tá a ní dára wa. Hmm. tí nǹkan tá a fẹ́ gbà nísìnyí àti ìró àti ìró bá a ṣe fẹ́ jọ ṣe a fẹ́ gbà là ń pariwo báyìí. tẹ́bí tó bá tẹ̀ wá lọ́wọ́ tán bó o ni ò ní bọ́ mọ́ wa lọ́wọ́. Hmm gbogbo eléyìí náà pé ó tó àpérò tó yẹ pé bá a bá ti ń ṣèpàdé ká máa mú àwọn nǹkan báyìí náà ká máa fi kún un. ìtẹ́ ẹ̀sọ́ tẹ́ ẹ̀ fi parọ́ ìyá àbàdàn eléyìí náà rí ní ìsìn tẹ́bí hmm. fúlàní la fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. táwọn haúsá jáde tó sọ pé ní ẹ má dá wọn lóhùn o àwọn fúlàní máa ní jẹ́ẹ̀sì ni ẹ má bá wọn dá sí ní ìsinsìnyí ìpá náà tún ti darapọ̀ mọ́ wọn. ẹ̀yin náà rí ẹ̀yin náà rí. Hmm. torí èdè tẹjọ rọra sọ tó yẹra wọn tó jẹ́ tátàtà òun ó ti jọ kó sí wọn láàrin àmọ́ hmm. àyòbá nìsín nígbà tí tí eh, eh, èkìtì ó bá ìdìde tó bá lóun sọ yorùbá wọn lè ní yorùbá rẹ yàtọ sí yorùbá àbàdàn làwọn fi hmm. làwọn fi jẹyẹ sí àwọn hmm. haúsá òní ṣèyún òun náà ti jọyìn ara wọn ẹ fúlàní náà ló ń bá jà pé àwọn fúlàní ni kó kúrò lórílẹ̀ àwọn haúsá náà ti jọyìn tẹ báwọn náà ń gbóúnjẹ wá àbí kí ló ka ṣé fúlàní ló lóúnjẹ nàìjíríà ló lóúnjẹ ilẹ̀ haúsá ni. àbí ẹran ni fúlàní ń dà nígbà fúlàní ti ń dẹran tán ní òkú táwọn haúsá ti ń kóúnjẹ wọ́n náà táwọn náà tún táwọn náà tún para pọ̀. ẹ̀yin náà worú yìí tó gbogbo nǹkan tá à ń pariwo fún tá à ń jà fún yìí bó o láṣẹ bá a bá jà fún bó o hmm. láṣẹ gbé e tí tá tá pé kò tún ní jábọ́ padà jábọ́ lọ́wọ́ wa. bẹ́ẹ̀ torí àwa fúnra wa gan a gbọ́dọ̀ pe àárọ̀ àti ọ̀dọ̀fin wa. Hmm, ká tó gbà ká mọ ibi tá à torí bẹ́sẹ̀ rè. ẹnìkan ní ọmọ sílẹ̀kùn ẹnìkan ní ọmọ pádé. Hmm. ẹnìkan ní ọmọ ẹnìkan ní ọmọ hmm. níbi ẹnu yìí náà ni. bọ́dà wa kan àtẹ̀jíṣẹ́ wọlé bọ́dà wa kọ́lá wọlé Abdullah. ẹ jẹ́ kí n gbé sí ojú òpó kí káwọn èèyàn náà rí i. mm wọ́n ní wọ́n ní fúlàní brọ́dà wa kọ́láwọlé ló tẹ̀ kọ́kọ́ tẹ̀jà wọ́n ní fúlàní are not yorùbá enemy but the government ní tọ̀ ṣe gbọ́ àwọn ní hmm. fúlàní kọ́lé ọ̀tá àwa yorùbá gọ́ọ̀mẹ̀ntì gan lọ̀tá àwa yorùbá hmm. brọ́dà ah, wa moses ayẹni àbíkaná ti rí bọ̀n brọ́dà moses ayẹni ní true talk I saw the video as well, talk, taking the gravel stone from the train track. Èyí tí mo sọ gravel tí wọ́n kó hmm. nígbà tí wọ́n gbé kinní lẹ̀ tán ṣe tírẹ́ẹ̀nì tán tán tá àti tán àti ìbẹ̀rẹ̀ sí mọ́ ọ lò tẹ́ wá lọ kó o gbọ́ àwọn gravels tán fi síbẹ̀ táwọn kọ́ là ń ṣera wa. Àbí ẹ hmm. ṣeun ọlá. Eh, ọlá ọlá ọmọ pé ọlá ilé ọmọ pé ọ̀rọ̀ lẹsọmà. Hmm. Eh? sáwà kọlọ tara wa. torí pé gbogbo nǹkan báyìí iná làwa náà gbọ́dọ̀ ní tá a bá sọ wípé nàìjíríà nàìjíríà ò dáa bí nǹkan kan ò dáa àìkó ẹnu wa gan ó fìyà jẹ wá. bẹ́ẹ̀ ni. wọ́n ní bí wọ́n ní bójú bá ṣe gé bójú bá ṣe méjì àáríran kedere. bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀ bá ṣe méjì yóò rìnà wàsàwàsà. Hmm. bímọ bá ṣọ̀kan wàláì èèyàn ò gbẹ́rù dórí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí màmá ṣọ̀kan èèyàn ò gbé ẹrù dórí bí hmm. màmá bá ṣọ̀kan tẹnu wá bá kò tá a bá panu pọ̀ pé nǹkan báyìí la fẹ́ tí gbogbo wa sì gùn lé lórí tá a dúró lé lórí ó di dandan kí nǹkan wọn ṣe é ṣe àìwá kò náà látọdún mọ́dún kí wọ́n tó hmm. bírú àwa yìí náà bóyá kó tó bírú àwọn eh, tó jẹ́gbọ́n wa náà náà láti wà nínú ìta wà yìí. bẹ́ẹ̀ ni ká sì fà látọdún náà náà náà náà títí títí dìsìn tó jẹ́ pé hmm. àìmọye olórin tó kọrin nípa nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà ọ̀pọ̀ àwọn olórin yìí gan ló ti kú àbí fẹlá náà sá kọkọ fẹlá kọkọ kọkọ kọkọ kọkọ kò sí nǹkan tí fẹlá fẹlá Aníkúlápó kò sí tí òfin kò sí tóun náà fi jọba fi kọrin tó tán gbogbo ọ̀rọ̀ ìjọba ni fẹlá fi kọrin tán ó fi tàwọn ọlọ́pàá kọrin ó fi tàwọn tíṣà kọrin ó fi tàwọn olóṣèlú kọrin ó fi tàwọn yẹ́lò fífà ó fi kọrin kò sí èyí ò fi hmm. kọrin tán tá a bá ní kàkà ní méní méjì ní ìsìn yóò ti lé ní ọdún tí ìfẹ́lá náà ti kú báyìí. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé lórí ọ̀rọ̀ tó náà sì ń jà jàjà tó sọ fún náà láṣìkú wà. tó sọ sọ náà ní bẹ́ẹ̀ ni o. ẹ àwọn kan sì ń sọ wọn ní àwa náà la bẹ́ẹ̀ ni. báwo la fà á báwo la fààyè gbà wọ́n. ẹ tí o bá fà wá la fààyè gbà wọ́n ìyá ni ọba olúwo òfìwò tó tún ní ká máa bọ̀wọ́ dọ̀hún. Hmm. yorùbá nation wọ́n ní báwo ni ìmọ̀ yín ó ṣe kò pẹ̀lú ẹni tí ó ń kó wa lẹ́rú. Hmm. Hmm. kọ́lọ́ kó ṣàánú àwọn tí àwọn ìyún náà àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn yẹn náà ń bẹ ń bẹ báwo ló ṣe fẹ́ bẹ̀ nígbà táwọn tó ń kó wa lẹ́rú táwọn náà wà ń bẹ̀ ẹ́ ọlọ́wọ́ ọba nìkan ló lè kó wa yọ. òun ló lè kó wa yọ o. àfi tá àmọ́ sọ̀rọ̀ sókè àmọ́ pariwo báyìí náà ni. a ní dákẹ́. àwọn ọmọ Yorùbá a ní máa bá báyìí lọ àwọn olóòótọ́ òsì ni mo kú sípò kà. bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tá à ń fẹ́ náà tí ó fi tẹ̀ wá lọ́wọ́ tí ó fi tó wá lọ́wọ́. a ní dákẹ́ kò ṣe torí òní torí ọ̀la ni torí àwọn ọmọ wa ni hmm. àbí aláǹbímọ sílùú èǹbó ṣé wọn nílò ọlú bàbá wọn mọ ńgbà tó bá lọ tẹrù ń bà wọn hmm. táàní lè fọ wọn mọ́lẹ̀ pé ẹ wọ mọ́tò kẹ jáde lọ hmm. tẹrù ọmọ bà wá ṣé ṣe wọn ní kidnap wọn táà tún lè rìn táàní lè rìn kan nílùú bàbá wọn ẹ hmm. eh? kọ́lọ́wọ́ olódùmarè kó ṣàánú wa bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago mẹ́sàn-án náà lórí kọjá ìṣẹ́jú mẹ́rin eh, ó yẹ ká ti dágbére lórí ètò àmọ́ eh, torí pé ó pẹ́ wá díẹ̀ náà ká tó wo orí ètò aago méje náà kọjá ká tó wo ètò a ní ìṣẹ́jú bíi márùn-ún sí i lórí ètò yìí ká tó máa dágbére Yorùbá Nation wọn ní àmì àṣẹ àdúrà náà lá máa gbà àdúrà náà lá máa gbà tá a fi ní kí mo ṣe ṣe ṣe tá a fi ní kú sórí mo jìyà mo jìyà tí làálàá àwọn tí ń gbìyànjú tí wọ́n ń kópa tí òfin ní já sásán tí igbe hmm. wa ẹkún wa omijé wa tí òfin ní lọ lọ́wọ́ òfo hmm. àdúrà náà la máa gbà ọwọ́ ọwọ́ ẹ̀jẹ̀ báyìí náà la sì máa rà sí Ọlọ́run hmm. Dáramọ́lá Folúkẹ́mi wọ́n ní ó lágbára o bẹ́ẹ̀ ni o kódà ó lágbára nǹkan kí sẹ́sẹ̀ rà gó. nǹkan kí bẹ́ẹ̀ o kàn kí ẹsẹ̀ ràgó kàn kí ẹsẹ̀ ràgó kọlọ́wọ́n bá kó ṣàánú ibà Gani Adams ti sọ wọ́n ní bá a bá ṣera wa lọ́kàn wọ́n ní àṣera wa lóṣùṣù ọwọ̀ wọ́n ní àágbẹ̀rù ti ń bẹ ńlẹ̀ yìí tẹnu wọn kò wọ́n ní tẹnu wọn bá kò láàfin mọ̀ṣọ̀kan wọ́n ní ẹrù tó wà ńlẹ̀ yìí àágbèdórí pé àwọn hmm. Fúlàní pé wọ́n ti rí wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe òun ni wọ́n ṣe ń dààmú àwọn àpò wa. wọ́n fi lọ pa àwọn èèyàn tiwa lọ́nà oko náà fi ń boko wa jẹ́. wọ́n ṣe ń dà wọ́n láàmú náà ṣe ń joko wa náà ṣe ń pa àwọn èèyàn wa náà fipá bá àwọn obìnrin àwọn ìyá wa tí wọ́n ṣiṣẹ́ oko náà fipá bá wọn lò pọ̀ pé wọ́n ti mọ tí wọ́n fẹ́ ṣe náà ni tó ọlọ́run náà ni àwa náà wà ara wọ ẹ̀bẹ̀ sí torí pé ẹni tá a bá lè mú ọlọ́run ọba náà là á fà á lé lọ́wọ́ àwa náà àwa náà mọ fi ọ̀rọ̀ wọn àwa náà mọ fà lọ́lọ́run lọ́wọ́ nìkan lọ́run náà wá gbà kọlọ́run kó gbà wá ẹ̀wọ́n ní wọ́n ṣe yá àláwù ká sì mọ ṣe yá àyàṣẹ̀kùn bí àwọn bàbá ṣe ń sọ̀rọ̀ tá à ń ṣe tá à ń sọ̀rọ̀ báyìí náà ká sì tún máa fi gbìyànjú kún ká máa fi gbìyànjú sí ká máa sapá gẹ́gẹ́ bí ìgbà tá a ti rí àwọn bá a ti ráwọn olóyè Sunday Ìgbòho tí wọ́n ń gbègbèsè hmm. báyìí tá à ń ráwọn ọmọ Yorùbá tí wọ́n ń dìde lọ́tún lọ́sì láti jẹ́ wípé kí kinní ìyọ́ dáa kí yorùbá nation wáyé kí gbogbo nǹkan dúró déédéé kí lọ síwájú ó wa kí wọ́n yé kí ìyàjọ wá yé pa wá ń pa àyà. Hmm. tá a ti ń gbègbèsè yìí ẹ rí wípé àwa náà ti ń fi yá àyà sẹ̀kún nu. bẹ́ẹ̀ o láti jẹ́ kí nǹkan tá à ń fẹ́ yìí kó hmm. ń sọ́nà iná láti mọ̀ fi àdúrà náà láti mọ̀ kún. Hmm. Yusuf Ọládìméjì wọ́n ní ọlọ́run ó gbà fún wa o. àmì o àmì o àmì ẹ ṣeun mm. àmì ẹ ṣeun. ẹ ṣeun ẹ kú àdúró tì a rí mm. àtẹ̀jíṣẹ́ yín mm. a sì ní bí ìṣẹ́jú márùn-ún sí ẹ lè pè wọlé sórí lórí studio number wa zero seven four uh, three eight. ẹ má bínú mo fẹ́ fi sójú òpó. three eight double zero two one zero six. Eh, zero seven four three eight double zero two one zero six whatsapp number wa fún àwọn tí ò sí ní uk eh, ẹ lè pè wá lórí whatsapp number wa plus four four seven four two four seven two eight seven four three eh, gbogbo àwọn silent listener wa àti silent watcher wa ẹ lè tàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àọ́kà jáde kí lẹ rí sí i kí ló fẹ́ mú olóyè Sunday Igboho sí. Si tí oúnjẹ wọn tán náà ò gbé wọlé mọ́ ká tún mọ́ gbà padà ní àbí káwa náà ṣe kí ni ká tètè tẹra mọ́ṣẹ́ oko lọ́wọ́ lọ́wọ́ báyìí ní kẹrẹwu tí ó di pé tọ̀ oúnjẹ wọn wọ́n tún mọ́ gbé wọ́n bọ́wọ́ tẹ̀ di pé wọ́n tẹ̀ wá parí rẹ̀ wọ́n ní ẹ ẹ jẹ́ ká mọ́ gbé wọlé ṣé kò yẹ káwa náà bínú ká ní ẹ mọ́ gbóúnjẹ yín lọ káwa náà ṣe kí ni ká bẹ̀rẹ̀ sí ní ìgbín hmm. ìgbà táwọn bá fi máa kó wọlé tó oúnjẹ bá ti wà á lẹ̀ wọ́n á dá nǹkan wọn padà lọ ni. Hmm. àbí nígbà tá a bá ríbi tà sí. bẹ́ẹ̀ ni àwọn kan àwọn kan ní ṣàǹkóbọ̀ fáwọn fúlàní yìí. àwọn kan ló ń kóbọ̀ fún wọn tó káàdà ṣe kí ni ká fọ ọ́ múra wa ká wa lóṣùṣù ọwọ́. àwọn bàǹdíìtì tí wọ́n ń kidnap àwọn ọmọléèwé tó ń kó wọn yìí hmm. ṣe bí torí pé ń rówó ń ni ìgbà bá kó gbogbo owó nàìjíríà gbogbo owó ọlọ́fíìsì àgbáríkà. wọ́n ṣẹ̀ ọmọ kan lẹ̀ ni fún wọn tó ti lónìí. ibo là ń lọ gan àwọn wo ló hmm. wà nídìí irú àwọn nǹkan bá àwọn kan náà. a sì pera wa ní wá nàìjíríà. ẹ a sì ní wá nàìjíríà ní á. Hmm. ìyá wa ṣọlá samuel wọn ní a ò fẹ́ oúnjẹ wọn mọ́ o tọ wọn fọ ọmọ oúnjẹ wọn káwa náà mọ gboko wa kọhún. pé káwa náà gbin nǹkan tiwa o pé ká ṣe tiwa. káwa náà mọ gbin nǹkan tiwa. wọ́n hmm. parí rẹ̀ wọ́n parí ẹ̀ ńgbà táwọn náà bá ti ní surplus oúnjẹ wọ́n mọ̀ gbóúnjẹ wọn padà hmm. gbogbo àwọn gbogbo àwọn ọ̀dọ́ wa ká lọ bẹ̀rẹ̀ pẹ̀lú màálùú kan màálùú méjì ká náà mọ̀ sí yóò dàgbà. bó bá ti ń bímọ yóò dàgbà àmọ́ ta. dáramọ́lá folúkẹ́mi. folúkẹ́mi. Hmm. wọ́n ní ẹ̀ ló mà. Hmm. bẹ́ẹ̀ sì ni ara àwọn olórí burúkú ọmọ àlè yorùbá kan hmm. ti ń wọ tí wọ́n tako Sunday Igboho nípa ọ̀rọ̀ òṣèlú ah, hmm. tọ̀ òun náà là ń sọ pé tọ̀ ṣé olóyè Sunday Igboho fi tòṣèlú bọ ni àbọ̀wọ̀n kan fẹ́ lo Sunday Igboho fún tòṣèlú àbí torí kó lè bá a dá yìí làwọn ń ṣe kò ń ṣe tòṣèlú kẹ jẹ́ ká gbọ́n bẹ́ẹ̀ ni. wọ́n tún sọ pé ní sísá wa Ṣọlá Samuel wọ́n ní kí àwa náà da oúnjẹ wọn káà náà da oúnjẹ wọn padà hmm. ní ní ẹnu ọ̀nà àbáwọ̀ ìlú tí wọ́n tí wọ́n tí wọ́n wà. bẹ́ẹ̀ ni ẹni hmm. káwa náà dá oúnjẹ wọn padà láti ẹnu ọ̀nà ẹnu àbáwọ̀ ọ̀nà ìlú ká dá hmm, padà fún wọn. ká dóúnjẹ wọn padà káwa náà ṣe kí ni káwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe ká mọ̀ ká mọ̀ gbé oúnjẹ wa tá a bá ń gbé oúnjẹ wa à á lè rí kí ni àwa náà lè mọ ọ̀rọ̀ oúnjẹ jẹ wọn ní bínú bá ṣe bínú pé àwọn ò fẹ́ kó oúnjẹ wá lù wá mọ́ nísìn ká mọ sáré kiri wọ́n sì ń bo oko tiwa jẹ́ wọ́n ń kó mọ̀lú wọ́n fi ń ba oko tiwa wọ́n fi ń bà jẹ́. Hmm. Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa ni o kòsòrò kòsòrò fẹ́ẹ̀mù alágbẹ̀dẹ kì máa fi lọ́kọ́ owó epo rírà ìdílé ìyá ó dojúmọ̀ nìyẹn ń lékún lòdì kọ́kùkọ́ láàbìlé ìyá ń jẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyàwó ẹ̀dùn bí òbí ọbẹ̀ ọlọ́run náà ti yẹ kó wá ọmọ nàìjíríà ọmọ nàìjíríà ìrora ńlá oró. Ìlú Nàìjíríà, ìlú Nàìjíríà, ìjọba ìjọba ìlú. Bẹ́ẹ̀ ni ọmọ Nàìjíríà níbo là ń lọ òṣèlú Nàìjíríà. Níbo là ń lọ o? Níbo là ń kó wa rè wọ́n ní ẹ̀jẹ̀ á mọ̀. ẹ jẹ́ mọ tẹ̀ ń kó wa lọ ẹ jẹ́ mọ ibi tẹ̀ ń kó wa rè káwa náà lè mọ inú ibi odó táwọn dọ̀rùn lásì. níwájú lọ lọ́kọ̀ ń kó wa lọ ni. ká mọ ibi tá a fi àdàgbé ètò wa ká mọ ibi tá a fi rò sí ká mọ ibi tá a ń lọ. ṣọlá samuel wọn ní kó ba lè dára ni olóye sunday igbòho náà ń ṣe o pé kó ba lè dá ni. Hmm. tó ẹ ṣeun àdúpẹ́ dára mọ́lá folúkẹ́mi wọn ní rárá màá wọn ní mò ń wo. olórí burúkú ọmọ àlè yorùbá kan ní orí facebook ni mà <laughs> ọlọ́wọ́n wo àwọn ẹni bí kan lórí facebook ni tó ẹ ṣe àdúpẹ́ abẹ́ẹ̀rí nǹkan wọ́n ló dàbí amáìlọ láti wákàtí méjì ah, sẹ́yìn àrọ́jọ́ ah, musolókù àti wákàtí méjì sẹ́yìn náà láti ń bẹ ní orí ètò yìí tá a ti ń lura wa lọ́gùn ẹnu tá a ti ń fà á sọ́tún tá a ń fà á sósì. So tá a mú lọ wájú tá a sì tún mú padà sọ́wọ́ ẹ̀yìn àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá wa dá sí i àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá wa gbé tò yìí tá a jọ tukọ̀ ẹ̀ débi tí ọlá pẹ̀rẹ̀ níbi tá a gbé dé yìí èyí tá a mú wá lónìí rèé ibi tá a sì rí mọ náà ní ibi tó bá tún wá kù sí bó bá tún dijọ́ mẹ́jọ àá tún nọ̀pa rẹ̀ síbẹ̀ níbi tó bá tún kù sí níjọ́ mẹ́jọ torí pé wọ́n ní kò jẹun gbádùn lóbìnrin máa ń gbà fún hmm. bóyá pàtàwà náà bá dákẹ́ tá a sinmi ìtàǹfẹ́ <laughs> òtò àlọ́ àbíbó ni ìyá mi. yóò tẹ̀ wá lọ́wọ́ o <laughs> a ní dákẹ́ ni. bẹ́ẹ̀ ni àbá ti dákẹ́ táwa náà tá à ń tẹnu mọ́ tá à ń tẹnu mọ́ ní gbogbo ìgbà yóò tó wa ní fún wa kí gbogbo kí ọlọ́wọ́n ọba kò ṣe fún wa ìyá ǹjẹ́ ní àìná kọ́ ni. làáfàdà gbọ́rọ̀ tọ̀tí mm. hmm. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ a lè dá jẹ́ a dúpẹ́ pé a ṣe ẹ̀dẹ̀ bá wa jẹ́ a dúpẹ́ a dúpẹ́ a dúpẹ́ pé òpin ẹ ọ̀tọ̀ òun náà èyí tá a rí mú wá lónìí nù tó bá tún dọjọ́ hmm. mẹ́jọ tẹ́lẹ̀ mi ò bá gbà á tún gbé mi ìwà lágbára hmm. Ọlọ́run wọ́n ní yín jí wa wọ́n sì nítorí àwa náà jí yín àwọn làá mọ lọ ẹ̀yin làá mọ bá hmm. lágbára Ọlọ́run tó wá máa tún fi dijọ́ mẹ́jọ àtúnbọ̀ wá àtúngbé ètò míì wá lórí ọ̀rọ̀ Nàìjíríà náà ni gbogbo tó bá lọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ àmọ́ ibi tó yín létí àjọ gbé yẹ̀wò ẹ ṣeun. Ṣọlá Samuel wọ́n ní Yorùbá nation ni a fẹ́ o a ò ṣe wọ́n Nàìjíríà mọ́ Odùduwà gbè wá o àmì àmì o àmì àṣẹ ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá wa jẹ́ àtirọ́ka rẹ̀ àṣebẹ̀rẹ̀ àwa náà wá ń palẹ̀ gbogbo ń tá a fi ṣe bèètò tòní à ń palẹ̀ rẹ̀ mọ́nù àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní òun ní ká jẹran pẹ́ lẹ́nu òfò ọ̀nà fún náà ní ọ̀jẹ́ bàbá ní ọmọ ọba lọ báyìí àtẹ̀mí àti yọ̀ọ̀fà ìwà <laughs> láì ilẹ̀ ọmọ ọmọ pẹlẹgẹdẹ láàbàjọ́ ilẹ̀ ọmọ o láwọn lọ ni. láàbà mọ̀ fà á lọ àwọn ibi tá a mú dé lónìí náà mo mọ̀ pa àti rí kókó kan méjì náà àti mú bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tá a jọ tukọ̀ ètò tòní débi tí àbàdé yìí o ó ní yóò ṣe ọlọ́bẹ̀ ṣe gbọ̀n ìjọba àjẹ ẹ̀ṣẹ̀wọ̀n ẹ̀kọ́ àìbínú ẹni tá a fi rọ̀ sí lónìí bó bá tún di níjọ́ mẹ́jọ lágbára ṣe Èdùmàrè àtúmú àkọ́tún ètò yìí àtúmú wa ètò yìí ètò wa ẹ̀ gbé yẹ̀wò lọ́jọ́jọ́ wẹ́nẹ̀ẹ̀dẹ̀ lágbo ní bá wa ṣí ààrẹ ẹ bá wa ṣí ààrẹ tó bá máa fi dídán mẹ́jọ kí àwọn tó pọ̀ kan lè bá darapọ̀ mọ́ akájọ tuntun kò yìí ni. bẹ́ẹ̀ ni láàrin ní dédé aago méje alẹ́ náà ni a máa ń mú wa aago méje alẹ́ ní aago mẹ́jọ orílẹ̀-èdè nàìjíríà náà la mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bọ́sùdíjọ́ mẹ́jọ á padà wá sórí ètò yìí àtẹ̀mí àtìyá ọ̀fà àwa náà là á máa wá náà là á sì máa bá lágbára ọlọ́run ẹ̀ ní gbọ́kú sí wa àwa náà ní gbọ́kú sí yín o àgbàrá àwa àti yín náà lo lẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ni polówó ọ̀jọ̀lá gúnmọ̀ owó ẹ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ wa bó sì jẹ́ pé ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn ètò wa ni ẹ kàn sí wa lórí àwọn nọ́mbà wa tí àfìsíta ti ń lọ lójú òpó yìí ẹ̀yẹ́ pè wá àwa náà ó sì jẹ́ kí gbogbo ayé mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe ní ilé iṣẹ́ yín ẹ ṣeun ṣeun àdúpẹ́dúpẹ́ a mọ̀ lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run torí pé ọ̀bẹ báyìí níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ báyìí níbẹ̀ náà àwa aláàmọ̀ wá èyí náà láàsì mọ̀ bá ẹ dákun ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba yóò bá tó nílẹ̀-èdè nàìjíríà ṣe oòdùà nation náà rè ọlọ́run ọba àmúdúró bá a ti ń fẹ́ bẹ́ẹ̀ náà ni yóò rí ẹ̀fúnpadà ṣe Èdùmàrè títí ìgbàlejò táàbù fi pàdé ẹ mọ jàájà o bàbá mutí ẹ mọ wakọ̀ bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ mọ mutí ẹja ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mm. ẹ ṣeun sísá wa dára mọ́lá wọn láwọn ti bá wa ṣí ààrẹ. ẹ ṣeun. ẹ ṣe o. ìjà ọdọ́là orúkọ ní sọ ni ẹja mm. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn ọmọlúàbí ó ṣe pàtàkì ẹ ṣeun ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín àtẹmí àti yọọfà à ń lọ lónìí nù ká tún pàdé níjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ ká pàdé níre ká mọ dòlódì lẹ́yìn ara wa ire ire kàbìtì ire gbangba kó wọlé wa wá ó dìgbà kan náà ó dàárọ̀ o ó dàbọ̀. ẹ wọ́n bá tẹ̀lé kọ́ ọmọ ìjọba rẹ̀. Lúkọ wọ́n ṣe lúkọ máa gbára mú, Yorùbá ṣe lúkọ máa tó hàn kọ́rọ́. Olókùn wọ́n ṣe lúkọ máa gún régé. Òṣèlú wọ́n ṣe lúkọ. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè ìlérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pe àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. ẹ̀sùn méjìlá forty eight dollar nu. kò sọ̀rọ̀.